bákan náà àtọ́lá lọ́wọ́ múrọ́kà tó ṣòro rí aládìní hanifi جزاك الله خيرا من هلال وأبقاك المعين لكل هافل وقاك الله دوما كل شر وأعطاك الجزيل من الخفاف بنيت نفوسنا بالعلم حتى سمونا بالمعالي كالثوافي وكم أنقذت من جهل فتى قد هوى في ظلمة كالعيتفاق تعلمه العقيدة في صفاء فيلقى الله في قلب مصافي وتطرأ فيه صبرا واحتمالا ويمشي في الورى مشي العفاف إذا عمت إذا عمت فتون الناس ليلا أدرت درب من نور الصحافي ورفعت لواء الحق فينا فصرنا في الورى وسد العوافي فكم أحييت من سنن تهاوت وكم أحمدت من بدع طوافي فأنت لنا سراج في دياجي إذا لهمت كتب باختلاف تعيد لنا المعالم وبهات بناج المصطفى طير السلاف فيا جبل فيا جبل الثبات على المبادئ رعاك الله من قيد الذئاب وجملت الحياة لنا بعلم فعشنا في هدى بعد انجراف وعلمت الشباب طريق خير فصانوا النفس من نفع قوافي فيا أستاذنا دمتم منارا لأجيال تسير إلى العفاف قدمت مكرما في الناس ذكرا ودام سعود سعيك في الضفاف فيا رباه بارك في سليمان ووفي الأجر ممدودا ووافي وصلى الله ربي كل كل حين على المقتار ما ظن الثواب سلام الله يجزاكم دوما مع الرضوان في دار المضاف وصلى الله على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم حياكم الله شيخنا أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما يشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه وما كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه وأنجح لنا منك المطالب كلها وحقق لنا فيك الذي قد رجعناه وأقبل علينا تلك وتقنا من السوء والمكروه ما نحن نخشاه وأنزل علينا العز يا من بعزه وأنزل علينا الفضل يا من بفضله وأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى أعوذ بالله بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ولما رأى المؤمنون الأحزاب قالوا قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما وما زادهم إلا إيمانا وتسليما أعانكم الله الحمد لله الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته فقال لكم مرحبا تسوان مسلم الحمد لله أن ترى لكم كرات جريفان النبي صلى الله عليه وسلم كان يبارد أن أسبع ما جاته

ọlọ́njọ́ jàre májè kí ọ̀rọ̀ gbọ́n búrásì májè kọ́ dàrú ní àkótán látòrí àṣẹ alfadil alistad mubarak tí èdè gbogbo àwọn almutaawinun walmutaaqidun walmutakatifun walmutadominun walmutaaqidun pẹ̀lú àfáwa lápapọ̀ ọba dídàdàpọ̀ mọ́sù gbogbo yín lẹ́wọ̀ máa jìkẹ́ rárí o jẹ́máà abúlẹ́wà ni wọ́n fi púrógámì yàwó ní rahman ibi tí a ti pàdé tí ọlọ́run ti ní stéèkì ọ̀wá àwa ti fún òlé láti part 7 a sì wà léke ní after 7 àwọn àfá àṣọ̀bùn àwọn gbalé lọ nígbè kọ́ ma lélo náà sílé ló ti bá ti dìra pé ah, àkíwàdá ń bọ́ ní ìkiri tí a wà ní alákíá á sí wá padà sí oròdù làwọn bá jókòó kalẹ̀ lé wọ́n ṣẹ̀ṣẹ̀ wà rẹ̀ lè tó jáde sí wọn lọ́nà wọ́n sábà kó lè láti jàjú ìgbà tí lè máa bọ̀ wọn forí sọ òjò kápẹ́ mi àti ẹ̀yìn bàbá tó tó ẹ̀ láwàtà fi retí wọn níbi tí níbi tí a wà so ọmọdéjà lọ kádàrà báyìí àwa ń bọ̀ kálọ̀ rè tọ́nà bàbá wa mẹ́nu ọkọ̀ pẹ̀lú wa gbogbo òjijì àwọn ọ̀dà ẹjẹ́ àgbà wrong way kìí ṣe wọ́n wẹ̀ rọ́ngbè káàkiri lọ fèèsì bí wúrí àwọn ní káàkiri ní àwọn káàkiri bẹ́ẹ̀ o tó bá jálẹ̀ ọ̀sẹ̀ pẹ́rẹ́ díẹ̀ ojú ọgbẹ̀lẹ́gẹ́ o wọ́n padà àtúwà padà sí wẹ́mà àwọn alọ́gbàyà náà àwa ń bẹ̀ nínú àdàmì kan sí rẹ̀ ọmọ anápọ̀jọ màlìjánà lọ bá àti ẹ̀ lè sọpọ̀ màánárì káàrí sọpọ̀ màlìjánárì ṣùgbọ́n dájú lórí bẹ́ẹ̀ náà sáà bá pe gbogbo òlùlé nì díẹ̀ náà láàrín kí gbogbo òlù bá jẹ́ díẹ̀ náà látún sáà tí ó kú ń ta gbogbo àwọn títí ń ṣe tiẹ̀ méjì á padà sẹ́yìn o gbogbo tí ó ti máa ṣe tiẹ̀ bá ní fọ́ tọ́ wọn lẹ́nu yóò wọ́n lè máa ṣe tiẹ̀ wọ́n ládà ní kàṣẹ rẹ̀ mo wá kí ìmáàmù gbogbo wa onáà ni àṣẹ alfààdù alhàfíìdù lùmọ́kúrí bíkà sínú abdá mo kí abu ahmed náà ọlọ́run máa sọ àbáǹkì aláwòrán kọ́báǹkì bàbá wa àgbà bàbá wa ààrẹ kọjá tẹ̀lé wọn pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ mo kí abu mariam tí wọ́n kó gbó wa sójú táàjọ gba ìkòyí kọjá níbi tí àtijọ́sí kéékèèké ṣẹ̀fún mọ́ ń sọ náà ìkòyí ilé báyẹ̀ gbogbo ọmọ bàdé abẹ bàbá mi bàbá àbàtúndókò ìnáà tí a bá ní baálẹ̀ gbogbo ọmọ àbàdàn tí a kọ́kọ́ jù ẹ ní kò yí ilé àbúmọ́dé àbùdáyé tí àbáwá kọ́ ni bàbá ọládélé ṣùgbọ́n ní máa ń dápọ̀ àwọn àgbàlagbà àwọn àgbàlagbà tí a lè máa àgbàlagbà rí àrọ́pìnrin máa ti bá máa àgbàrọ̀ tá a bá fẹ́ máa sọ̀rọ̀ nítorí tí wa ò tó a wá fẹ́ máa fàwọn àgbàlagbà wéra wọn àwọn tá a láwọ̀ náwó tí ọlọ́run ní fi ilẹ̀ ẹ̀ ní tẹ́kọ̀ọ́ sọ́jọ́ ìlàjẹ̀ náà inú ìdúpẹ̀ ilé rẹ̀ ti jẹ́ ní afẹ́mọ̀rún bẹ́ẹ̀ jẹ́ farapamọ́ tó náà kéèké mọ́kànlá wá ti mọ̀ pé wó yìí ní nàìjíríà láti mọ̀ ọ̀rọ̀ mí bẹ̀tẹ̀ pé mọ́kànlá tó dé ká tó mọ̀ pé wó yìí ní nàìjíríà láti mẹ́yìn jẹ́mọ́ àfáà mi tí ń bá tí wọ́n rẹ̀ fúnra mi kò ní tẹ́lẹ̀ ní ọlọ́run ẹ̀rì pé nígbà tí gbọ́gbọ́dà wà lójú ọ̀rẹ́ra kó dìde tí wọ́n padà ẹ̀rì fún fún ẹ̀kí ọlọ́run ti yẹn lẹ́wọ̀ ẹni jẹ́ ẹgbẹ̀rẹ̀ ọ̀gá mi pátápátá ní mo ń bí pé sáàjọ ah, gbẹ́dẹ́ bá bẹ̀ mọ́ni wọ́n ní kí mọ́tò pé àwọn tí àwọn gbàsọ̀dọ̀ tó jẹ́ tẹ́ẹ̀sì mi lẹ́yìn bàtà wà tí ó lọ́dọ̀ àwọn tán wọ́n pọ̀ ju àwa lọ ọlọ́run ní bí ẹ̀rẹ̀ yóò wọ̀ yọrin sí ṣé òmìnir bàdàrà báyìí níbi gbogbo bí tí máa rí wọn ibi àtúnṣe ìmáàmù wa ni wọn wọn tó wá jẹ́ ìmáàmù áàdì náà gbogbo àwọn aládùúgbò ní ẹ̀jẹ̀ rẹ̀ síbẹ̀ tí a bá wá lo àdúgbò wọn bí bá ṣe ń bomi àgbè fún wọn tí mo ń bomi àdúwàlá wọn pé tí mo bọ̀ ẹgbẹ́ ìmúna làbí ìjẹ́ ìmúna lè rọ́nà lọ ẹgbẹ́ yìí rà wá sí tó ta sí ń kírun inú ìwọ̀n ọkọ̀ yẹ́wọ̀n tó gbà ìgbàmọ́sọ wọn náà

bóò ni fáìpù ti fẹ́ kó yọ fáìpù lè ní àti yíò tààpín rẹ̀ ìrò tán tó lè bóòdé ní tó lè kàwú ẹ̀ 20 ní fámílì ẹ̀ pé bá ṣe wà ní sars ẹ̀kàn wílé o lè ní fámílì jà wà 20 báyìí ìlà bóòdé lọ́wọ́ nígbà tá a bóòdé ní fámílì ọ̀tọ̀ọ̀tọ̀ tá a jókòó mọ́tàlájú lọ́dà bí ẹ̀pá àpọ̀ àpọ̀ abá àpọ̀ bí ẹni tó tẹ̀wájú irú iṣẹ́ wa dọ́wọ́ èmi àti asìmọ̀pá bọ́rọ̀ sí ní agbọ́rọ̀pọ̀ nahnu naqussu alayka nabahum bil haqqi innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda wa rabatna ala qulubihim id فقالوا ربنا رب السماوات والأرض لن نجوى من دونه لقد قلنا suratul Kahf nínú abúrúdà Abbas àwọn kèfèrí ah, àwọn sábìlì káàkì fítíyà ni wọ́n fítíyà náà ni jámù fátà plural fàtà ọ̀dọ́ lágbàtán jámù rẹ̀ tí wọ́n bá tún pé mẹ́ta mẹ́rin márùn-ún sókè fítíyà ọba dídà wá ń ròyìn àwọn ẹni wípé ọ̀dọ́ ni wọ́n ámànù bí rọ̀bìn wọ́n gbọ́ lọ́wọ́ bá wọn gbọ́ fàzídì náà ń búra áyà èèmà áyà ni jẹ́mọ́ àkàkọ́kọ́ mú lọ mìíràn ní láyé ìṣẹ̀lẹ̀ káwọn nínú ìṣesí ọlọ́run bó ṣe gbé ayé kalẹ̀ àwọn tí ó máa jẹ́ ní rẹ̀ lásìkò kọ̀ọ̀kan tí ó máa pọ̀ jù ọ̀dọ̀ ní ọmọ jẹ́ nítorí wípé mẹ́ta náà tẹ́ ń sayé ọmọ èké ọ̀dọ́ àgbàlagbà nínú náà lèrò ti pọ̀ ibẹ̀ náà láti rí tí ó pọ̀ tí ó da ibẹ̀ láti rí tí ó pọ̀ tí ó ní da tàbá fẹ́ kájà lẹ́ta tún sà nàìjíríà lónìí ẹ̀yà olólówó jù àwùsá ẹ̀yà olólówó jù àwùsá ẹ̀rẹ́dẹ́gbẹ́ra jọ wà ń bẹ̀ ni ẹ̀yàwó ló lálàáfíà jù àwùsá ẹ̀yàwó nígbà rẹ̀ jù àwùsá nítorí pé àwọn náà ní nígbàtí a ń bá wo obìnrin sọ̀rọ̀ pé ẹ̀yin lẹ́pọ̀ jùlọ lónà wọ́n ń banújẹ́ ẹ̀mọ́ banújẹ́ ẹ̀yin náà lẹ́tọ́ pọ̀jù àìjẹ̀ gbogbo ẹgbẹ́ wọ́n náà méjì méjì ẹni bá kọ́ sí gbogbo

tó bá rí wípé wọ́n pọ̀ yóò tún ara rẹ̀ yà ní brain àwọn ilé ìfọwọ́ àwọn ilé ìrìbá ìrìn iná wù sí kí à ṣẹwàrí islam ìtànàlì islamu iná yàtà ń ṣẹ̀dí yàtà ń fa ìkọ̀tà fi ṣàbá àbíhí iná ọ̀pọ̀tún jẹ́kù islamu ó kó àlámà rí àwọn ọ̀dọ́ rẹ̀ ó kò lé yàtà ètèkèké jẹ́máà ìsìlámù ni ó ó kó àkólébà tó ga pẹ̀lú àwọn ọ̀dọ́ tí ìsìláàmù gẹ́gẹ́ ní fún rẹ̀ ajẹ́ pé ìsìláàmù gẹ́gẹ́ mọ yí ọ̀dọ̀ kìlọ̀ wà fà sọ́dọ̀ gbọ́bí àgbàlagbà ní ó sọ́rọ̀ ní kọfẹ́ àti wípé alìbárọ̀kàtú máa tàbírí kan tẹ́ bá ń wọ́n rá ìmọ̀yẹ yìí ọlọ́fà ìmọ̀yẹ àdẹ̀wò kàn wọ́n wọ́n fi sùúrù gbé ọba dẹ́dà ó mójú wọn jìn kí è tètè di ìrírí ni ó múnú wọn è tètè kújẹ ìrírí bẹ̀ tó ń ti tó ń ti àwọn kí nítorí pé eegun kò sí ní ọ̀dọ̀ igun àkọ́kọ́ tó dọ́nà èké kò sí pọ̀ ọ̀dọ̀ igun kẹta tó jábàlàbà ọ̀dọ̀ ọ̀dọ̀ náà lọ wa ẹ̀ẹ́rì jẹ́mú òfin kọ́kọ́ tó ọlọ́run wáyé gbogbo ẹgbẹ́ bá fẹ́ dà nkẹrú láyé ọ̀dọ̀ ẹjẹ́ twenty tọ́wọ́ ajẹ́ wípé under thirty under forty ní mẹ́mẹ́. ẹ ẹ bá ń lọ. kájọ gbọ́ ẹ̀sìn wáyé tá a bá ti jọ gbọ́ yé àti kú oríire jẹ̀mọ́ra níjọ́ tí wọ́n ń sọ fèrè wípé sùfíyà lójú ọ̀nà o ta ní bẹ́ẹ̀ di rẹ̀ jọ́nà lọ́hùn táyé tí ń gbọ́ sùfíyà àwọn owó olùbàdìrí àwọn owó òdù wájú ọkọ̀ ṣéhùn tí wọ́n mọ̀ nàfà nẹ́tẹ̀ tí wọ́n mọ̀ làágùn burúkú tí wọ́n ra máa bọ̀ náà ní pẹ̀lọ́pàá tipatipa ní èlé wòkè ẹni tí ó tàrà wọn bàbá fún àà tí ó wùfẹ́ ọlọ́run ti gbà fún oó tí ẹ̀bá ní àkọ́kọ́ tákìtì tí ó tẹ́ borí tó lẹ̀ gidi èyí ọmọ pé àà wò ní gidi bàbá eléyìí ṣe àrúgbó ní tákìtì àrúgbó ní borí tó lẹ̀ ó dé ní nígbà yìí tó sún sáà táà tún dá sí ilé ayé ìjáde títẹ̀ bí ìkùtù wọlé táà ló kúrọ́ rẹ̀ ọ̀dọ́ tánlẹ̀rìn tẹ́dájọ̀ mọ́ tí wò ní mọ́ gbé tẹ́dájọ̀ tẹ́lẹ̀rìn ní ìrìkìdí ọlọ́mọ́sí á ní ìrìnkọwèrè àmín nígbàtí náà yóò tó ń fẹ́ lọ fi lójò súnà dé tí wọ́n fi omi ẹgbẹ́ pilẹ̀ rẹ̀ àwọ́ ọ̀dẹ́ mà kọ́lẹ̀ lọ́kọ́rọ̀ súnà làjọ gbọ́ aṣọ́gbà ah, àwọn eléyìí ayọ̀ ni àwọn èèmọ́ wà tẹ́rẹ̀ wa wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ níjọ́ tí wọ́n polówó rẹ̀ tàndán mélòó lárúgbó ti mẹ́mẹ́ jọ́nà lọ ọ̀dọ̀ náà náà lọ́rọ̀ kíkà ọ̀yá ẹlọ́nà wọn búlẹ̀ ẹlọ tún ọ̀ká ní mọ́tò ẹ lórímà tí wọ́n sí program wa ní bọ́ọ̀rún sí lọ gbà ìlú sẹ́tàmọ̀tù sẹ́tàmọ̀tù àjọ ní àjọsọ́ àbá imam lẹ́yìn ìwà mọ̀gbọ́n awọ́rọ̀ harẹ́ẹ̀dì pọ̀ ní ọ̀dọ́ ẹ̀ tí lè aṣọ ẹ̀yìn mẹ́ta náà lánà lọ níjọ́ òní afẹ́sẹ̀ ákìlú síta ṣerífà wọ́n ni sẹ́dẹ̀ sí bọ̀ ẹ̀yìn méjèèjì ẹlọ́dà bẹ̀rù àwa ti ní àgbàlagbà rí tó jẹ́gbàlagbà olóṣèlú wọ́n wá gbé àdá wọ́n ń pé àwọn òní gbà nǹkan bá gbà ní àwọn òfin wọ́n ní àdá ń sókè báyìí wà lé àdá ń gbọ́n báyìí ṣùgbọ́n tí wọ́n àwọn ẹrú kúlì lẹ́yìn ọ̀dọ́ a sọ pàtàkì ìdí tó fi jẹ́ pé èṣù ọ̀wọ́ méje ọ̀wà rúgbó tó bí ọ̀dọ̀ ọlọ́run wá fẹ́ lu àwọn ọ̀dọ́ kan jáde ọ̀fẹ́ ròyìn wọn àti ká jọ wọn o wíwíwíwí àti ẹgbẹ́ tí sàlàfíyà àti ìpín sàlàfíyà lálọ́sí ọjọ́ ìgbẹ́ sàlàfíyà ò kéyìn ìpín sàlàfíyà kèé ṣẹgbẹ́ kèé ṣe ìròrí àwọn èèyàn kan

bó ti sọ pé ká tó wá ti prógámù yìí pé for salary holy báwa yẹ salary mọ́ wà sí mọ́ sílé orí ọmọ púpọ̀ bẹ̀ kó tọ́ náà dàbí àdídé wo ṣùgbọ́n àtẹ́rì àlọ́ àtẹ́rì àlọ́ bọ́ọ̀lù ń ṣe máa bá ní ètòrú ìṣesí ọlọ́ọ̀ni àtẹ́rì àlọ́ nílẹ̀ Yorùbá kò tẹ́ kí ìbẹ̀rẹ̀ sẹ́mọ́ ẹwọ ẹwọ ẹwọ ẹwọ bí ẹbí bọ̀ níjọ́ tó jẹ́ wípé tí wọ́n bá fẹ́ dá àfẹ́ ẹ̀sìn mà ìfà ní ọ̀sọ̀ fún ẹ èsì ló tìí bá wọn wípé ẹbá ní sọ fọ́bá o wọ́n gbàlejò wéríwérún o wọ́n mọ́ lè o alágbàrà náà wọ́n fi ní o wọ́n jọ o bẹ́ẹ̀ sì ni ṣẹ̀ìtọ́n náà ti mọ́ta fún àbá إن الذي ورث النبوة والهدى إن الذي ورث النبوة والهدى بعد بن مريم من قريش مهتدي بعد بن مريم من قريش مهتدي بعد بن مريم من قريش مهتدي بعد ابن مريم من قريش مهتدين أو داب ما وكان يوبد مرة أو داب ما وكان يوبد ضمة أو داب ما ríwá dáná yóòbá dúmà rọ̀tán. Àwùjádọ́ máa ríwá dáná yóòbá dúmà mẹ́tán márọ̀dán. Ọ̀búlá ní títà ìlànà bí Mùhàmmadu, kọbúlá ní títà ìlànà bí Muhammadu. قبل الكتاب إلى النبي محمد قبل الكتاب إلى النبي محمد jàmáà tẹ́lẹ̀ kan bá lẹ pósítà lónìí fún pọ́sẹ̀sì ọ wá búkà àtàkàn tí ó bà sádà yálà níjọ kàmpẹ́ni o yálà níjọ ọ̀bọ̀ ni o ọmọ ẹ̀kẹ́ ni ó lò ní tó jẹ́ gbogbo ní àbárúgbó tó jẹ́ gbogbo kẹta àbọ́dọ̀ tó wà láàrin wọn الضير نعم الضير iye na nabi fido náà yọ mí náà títà bí bẹ́rẹ́gọ́ta àdàkánù wà ṣàbábákà wọ́n bí èmi àti nígbàtẹ́ egun wá lè táà wà lọ́dọ̀ níbo la lè egun yẹn sí náàm jẹ́ àti àtàr ẹnukùn àdíìsì ṣùgbọ́n máàmù rẹ̀ kọ́kọ́ dáa ẹ mọ́ ti jà kọ́ àwọn sọ́mẹ́ta sí oníyá ajábòrọ̀ búkà tí ma ń kún ọlọ́run ọba lójú ṣáàbùn lẹ́yìnsátìláwù sọ́búwà tí ń tí ń pè sọ́búwà lẹ́dẹ̀rọ wá ah, ah, inú mi dùn pé àwọn táwà dàgbà sí lọ́rí kí lábá pè sọ́búwà ẹni tí bá máa sin àgùtàn tábùtọ̀ bá bí ma táyìmù tọ́ bá fẹsẹ̀ lélẹ̀ tí wọ́n máa fẹ́ máa dùn tí máa dájúdògbùdó ọmọ àbùkàtẹ́fẹ́lẹ́ sọ́búwà nìyí kí lábẹ́ tó yóò bá wọ́n lè gun ọ̀dọ̀ sí ń wí síbẹ̀ ní ìsọ́sọ́ ṣé ò ní bẹ̀rẹ̀ yẹ́rọ àwọn ọba jẹ́ sí sí ẹ̀pọ́n náà lè fàkalẹ̀ mo fẹ́ sọ ìwáyà kan ọha mi lémi ní o kìí kẹ́ gbọ́ gbàgbé ní o ìsọ́bàárùpọ̀ rẹ̀ nìkan ọmọ ara mi létí ṣá ìsàfàkùnrin àbí

nígbàtí sáà ń sọ pé sábọ̀ àtúnù yùdìlúhùmùlọ yóò mọ̀lá àbílà ilẹ̀ àbílò wọ́n dà kàrọ̀ mínú hom wà ṣáàbọ̀n ní ṣàlá tọ́ àtìlá àti ọ̀dọ́ tó dàgbà síbi tọ́lọ́m kọ̀kọ̀kọ́ jájú oge sí ọ̀dọ̀ ṣèitán ọ̀nàjú sínú tẹ̀lé tọ́lọ́m ah, gbogbo ẹ̀ ń bá rẹ̀ bẹ́ẹ̀ mọ̀ kúkú lójú bá ṣe owó àgbàlagbà tó lè bá ṣe àbú kí n túnmà rẹ̀ ẹ̀dẹ̀kùn ẹbá ń sí yóò bá ń sọ ẹ̀yò wípé gbogbo ọ̀dọ̀ tí ọ̀kọ̀kọ́ nínú ààrẹ kó tó dẹni ọlọ́run ìmọ̀ ń pọ́nà lójú bárakàlọ́ fi kàn bàbá ní wọ́n ní ọ̀dẹ̀ ní pàtàkì gbogbo àwọn tí a ti wá kọ̀ṣẹ̀ díẹ̀ nǹkan kọ́nà títẹ̀ wà mú adúró padà ẹbá ní sọ tí ó máa fàwọn náà lọ́kàn balẹ̀ tí ó wà múnú wádùn جاء في المسار محمد إلى مملحات الحديث أبي هريرة نجا قول الجامع جماعة إلي أوتي جاو قلت أنت تتوبا جاو ترجو قول الجامع بوبوا وانتيا تيفونا تسلون ريكا وانوا بابدا tí ó wá pí ọ̀sọ̀ ọlọ́run nígbà tí àtúbá tán ọlọ́run ọba ọba pín ọ̀tálẹ̀ yóò wà á tó ẹ̀ṣẹ̀ ti sọ di èèmọ̀ fún wọn ìtọ́nà wà sọ ọwọ́ àpọ̀ yóò wà jẹ́ extra gbogbo àwọn tí wà kẹ́kọ̀ọ́ tí ó fi ń jẹ wò pé ọlọ́run ọlọ́run tí àṣẹ mi tí mo tí ń yẹ ń padà fún ọ̀nà àwọn èèyàn àwọn kasi mati tuban jona ka tose biye shi kasa duwon ta gbani hula ika yubaddilu Allah sayyi'ati hasanat o gar kulo lori ke asiba na clear akko clear jama se gbomi abi ki ma lenu lasa usaso on nabi on do do usaso ọ̀rọ̀ kejì tí mo mú wá sọ fẹ́ni tó jẹ́ wípé ó ti kọ́kọ́ sí àwọn nǹkan míì kó tó di wípé ó dúró dédé kọ bà dẹ́dà sáwọn náà ní nǹkan tí ó dùn ọ̀nà àbí òní tí ó dùn ọ̀nà wọ́n ní òun ni ẹ́ àwọn tó jẹ́ wípé ti kọ́kọ́ di

ẹjẹ́ àlù àbú. ọlọ́run ti fi dáadáa rọ́pò àìdá ni bóun dáadáa wọ́n ti wá pọ̀tò yọ́ débi pé wọ́n máa tẹ̀mọ́ pé àkọwọ̀n mú ti fi ìtùbá ní èrè pọ̀ èrè ọlọ́run ọba adé lọ́wọ́ bá ń kí wọn tí wọ́n bá láwọn dà àwọn nù àwọn nù wọ́n èyí fẹ́ kéèyàn ọsọ bí wọ́n ṣe rí tọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n rí ọlọ́run ní àbíkíní ẹ dá ẹ̀fẹ́ ní sọ ọ̀rẹ́ ta ní alọ́rẹ̀ ta ní ọ̀rẹ́ ọlọ́run dàbẹ̀bì kí ni dàbẹ̀bì ọ̀rẹ́ ọlọ́run ọ̀rẹ́ ta ní wọ́n ní ẹnu ẹni láti ìpè tèmi dìrè ẹjọ́ kó tèmi dìrè ẹ̀kẹ́lẹ́kẹ́lẹ́ yùn ọlọ́run ní ilẹ̀ kò ní já ìdíjú nínú ẹ̀ tí ọ̀gbọ̀dọ̀ rí ìdíláwà wà ní lójú ẹ̀mí dáyín kí jẹ́ ó sì jẹ́ yìí náà ṣe ìtọ́ ọlọ́run ní jẹ́lú ọ̀dẹ́rù ìwọ àpòmòrí kí mọ́ wà láìpí ó sì ní tọ́fà ní tọ́fà ní wípé ojú ẹ̀yìn tí mọ́ mọ́ rí ilẹ̀ ojú ẹni tí ń wójú rí ọlọ́nà ọba dédé ò ní jẹ́ ìpàdé ní yọjọ́ yọ dákan ṣe rí ẹni tí ó bàbá ní sọ̀rọ̀ ọlọ́run ibi ọlọ́run ti sọ pé ó ń kálukú òdòfin ẹ̀sìn lódòfin o ọkàn fi kéwúso lórí gbogbo òmàní ìsáàkù àmàpẹ́ ẹmàkẹ́ kúrò tẹ́ wá ń fi mú dáun sálámà ìgbò lápẹ̀rí yóò tó wọnú ìbẹ̀rù ọlọ́run sáàkùn ìsáàkùn ìlàmàkí àkọ́kọ́ إنهم فتية من هم هؤلاء ثانيا إنهم فتية Ah, àwọn tí mò ń sọ̀rọ̀ wọn fún wa nábì àwọn ọ̀dọ́ kan ni wọ́n àìmọ̀ wọ́n fìtìyàtùn àmànú bí rọ̀bíhìm wọ́n gbọ́dọ̀ ọba wọn gbọ́ wọ́n kọjú já à ìdàbádùn fàṣírín àwọn abụ mùlùkì rome ìkọ̀ọ̀kan wọn wọ́n èé sọ ọmọ èèyàn yẹpẹrẹ nù ọmọ èèyàn ńláńláńlá ni wọ́n ámànà òbí rọ̀bíìn wọ́n ò ti láti ilé náà wọ́n ọba wọn láyé ọ̀tọ̀ọ̀tọ̀ wà zidina hùdà àwọn ilé na ọ̀nà àmà jẹ̀mọ́ra ẹni ọba ń wọ́lọ̀ ọba ní olùfimọ̀nà wà ní ọlọ́wọ́ máa lékún jẹ̀mọ́ ẹ̀mẹ́jì àbẹ́wò ṣẹ́gun táàrí ìsinmi jọ́ jọbẹ́ o ìjọba ọ̀fẹ́ wọná o aráàlú ọ̀fẹ́ wọná o ẹni tí ń wò ní ìkọ̀fẹ́ wọná o tọ́rọ̀ bá tójú ẹ̀ tó ọ̀rọ̀ òdodo ìmáàmù náà kọ̀dá àtẹni tí ń tẹ̀lé sí pa àǹkọ́sẹ́ lọ ní 1997-1998 bàbá ológun bàbá ó tó gbọ́ ẹ̀mọ́ra wọn nítorí ó káàkiri lọ́bá yà ṣọ́ọ̀pù wa ó ní òun tó kápà nǹkan kan àdé lọ́dọ̀ yìí tàwa ní kíni ṣe é fún àwọn ní ẹgbẹ́ mọ́ ń fún yìí ọlọ́nà wà ń kí a sì nífẹ̀ẹ́ ṣẹ̀gbọ́dọ̀ iná ìjọlọ́ yìí ọ̀ṣọ́ ogun ogun ológúnlọ́ olùmọ̀rún olùmọ̀ ogun tẹ́yìn náà ìjọlọ́ yìí ẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí tẹ́yìn náà sàn rẹ̀ bàbá ní bẹ́ẹ̀ ní àfà àwọn èèyàn fi sùúrù báyà báyìí sọ̀rọ̀ bẹ́ẹ̀ fún bí èyí bàbá ó kálùkú mọ́ tó mẹ́bà bóde ń kálùkú rẹ̀ bóde bàbá nǹkankanlẹ̀ wà wú àwọn èèyàn mi ó wù tẹ̀lé ẹ̀nà wà wú sí ọlọ́run ìwọ lọ́ba kan tó táwà ń forí balẹ̀ fún táǹsì ìwọ ni ọpa mi ò ọlọ́run ìwọ níjọ́ tí ń bà kú láyé ìwọ ni ọpa mi ò ó ń kálùkú wù tẹ̀ bàbá ẹ̀nàwọ́ ẹ̀gbò ní ìṣẹ̀ ẹ̀nà wà wú sí ọlọ́run ìwọ kémi ìdí o mi náà gbogbo lọ́yìn ìjọ tí ń bà kú láyé ògùn iná ní fọ́pa bàbá ní àfà ní tí a ń ṣe tí yìí mímú àtọ́ yíbo yorùbá náà ní ọdí ògùn ẹgbẹ́ lọ́yìn bàbá ní ẹwà o ní tí a ń sọ pé kí wọ́n fi bàbá ní àhà sàdámà ọ̀fẹ́ mi wá bí bàbá ní gbogbo ẹni gbogbo jẹ́ pé ọkọ̀ ni ọlọ́mọdé kí àhà ẹgbẹ́ tẹ́lifíṣẹ́ tó ǹjẹ́ ǹjẹ́ ẹ̀dọ̀ pé kí wọ́n jẹrìí mẹ́rin lórí àá ah! gbogbo ǹjẹ́ òkú ìbábà yìí mẹ́rin ayé ẹ̀kẹ́ sọ pé ògbóǹjẹ́ ìṣe náà tó ní ọ̀pá yìí bàbá ò ní sọ. ọba adẹ́dà ẹ̀mbà ti ń wá kùlùkùn

ọba náà ni àwa lé wọn kún ní kí ni ò lọ́nà àmà fàádà dalilun wa hujjatun qati'atun li ahli sunnati wal jama'a ala anna al-imana yazidu wa yanqus amanu bi rabbihim fazidnahum huda وهذا مذهب أهل الحق وبهذا احتج الإمام البخاري بهذه الآية lọ́wọ́ Bukhari nínú àwọn tó tó fi àyà iná jẹ́rìí wípé ìgbàgbọ́ máa ń lékún ìgbàgbọ́ máa ń dínkù jẹ́mọ́ wà lẹ́ọ̀tọ́ ni yẹ̀sìrù bí tọ́ à bẹ́yàn bá ti lékún bí tọ́lọ́ wà lẹ́ẹ̀rí pé ìgbàgbọ́ yóò máa dàgbà wà yẹn kùsù bìlìmá àfíà ìrí máa ń yóò sì máa dínkù tẹ́ bá ti ń sẹ́lọ̀ ó ń kálukú kákẹ́tẹ̀ mélòó ẹ̀ẹ́rí pé bá a ṣe ń wà lẹ́yìn kó dẹ̀ máa wùyàn kéde fẹ́ràn wà nígbàdí jẹ́ o ẹlẹ́ wà wọ́n yòdì wọ́n tọ́jẹ́ wípé èyí gbogbo jẹ́ ìfẹ́ náà ṣùgbọ́n nígbẹ́ ìmù yẹn ẹ̀yẹ góòrì wípé ọkàn yín balẹ̀ ẹ̀rọ lọ ń sì bó ṣe jẹ́ ẹ̀sìn gbogbo ẹ̀rọ máa ah, àlìkámọ̀ ṣe ah, bọ́lọ̀ bá ọkàn yóò sì kò òkùnkùn wá báyìí tẹ́lù tẹ́lù ní ọkọ̀ owó mọ́síláṣí sí lọ wọ́n ni wọ́n fẹ́ owó mọ́síláṣí àpùmọ̀ fẹ́ tọ́kọ́ owó yẹ ti wá wọ 58 million àfá àti yá ti ti túnbẹ̀ èròkù 6 million ẹn tí wọ́n á jọ lò ó pẹ̀lú pé pẹ̀lú òkú ọlọ́run owó wọn bọ̀ sí lọ́ndì 30 may tí wọ́n máa gbé ẹni ẹwà pọ̀lú ẹ̀ pé ọ̀rẹ́ dákun ojújìnà fún mínísítà o bí mo ṣe ń bọ́ sọ̀rọ̀ ìmọ̀ wà ní Chicago lamẹ́ríkà pẹ̀lú òwú ọlọ́run gbogbo tí wọ́n wá sí náà pàápàá nígbà tá a bèèrè ten December mo ti kàn ilá padà lápòmù wọ́n sì bèèrè owó ní nídìí June nítorí yóò sì kó sí lọ́wọ́ ní àà tí àwọn àbá dìbò ètò ẹ̀dá kò rẹ̀ bẹ́ẹ̀ ti bàbá àwọn ẹni ọlọ́run tó jẹ́ fún láàrin wa náà rè ṣe yóò kó kúrò àdìtẹ́mù kí náà tọ́fọ́lọ́ yóò fẹ́ wọ́n gbà mí yóò jọ yóò tún fẹ́ wọ́n gbà mí yóò tún nípa kàbàkà àfáwà wa bá ní píà rẹ̀ àfáwà àjà àṣẹ àlàmà alqahtani sínú nìyàtìhì nù níyà qahtani ọ́sàgbà nù ní àìbìnrin fọ́yìn tó ráwọn yóò wá kájọ́ bìnrin fọ́yìn nùní yàgbà orí nùní àkọ̀ọ̀fà ní púpọ̀ dáǹkan ní wọ́n sọ̀rọ̀ nípa ìmánì o ń pé ìmánù náà bí láì bẹ̀ẹ̀nà sálàtàkín ìmánù náà bẹ̀ẹ̀nà bẹ̀ẹ̀nà bí láì bẹ̀ẹ̀nà sálàtàkín إيماننا بينك إلا بين ثلاثة عمل وقول واعتقاد جنان عمل وقول واعتقاد جنان عمل وقول واعتقاد جنان عمل وقول الشيطان في طغيانه ويزيد بالتقوى وينقص بالردى ويزيد بالتقوى وينقص بالردى فكلاهما في القلب يا عدل جاني فكلاهما بالقلب يعتلجان فكلاهما بالقلب يعتلجان فكلاهما بالقلب يعتلجان فكلاهما بالقلب يعتلجان في ظلمة فإذا قدرت بمصيبة في ظلمة والنفس داعية إلى طغيان والنفس داعية إلى طغيان والنفس داعية إلى طغيان والنفس داعية إلى الدنيا فاستحي من نظره لله وكلها فاستحي من نظره لله وكلها إن الذي خلق الظلام يراني إن الذي خلق الظلام يرى إلا الذي خلق الظلام يرى إلا الذي خلق الظلام يراني أقول إيماننا إذا قلت يا صدق بدأ إيمان بالله ليس ثلاثة Gbogbo ẹni tí ọ̀bà rí bẹ̀rẹ̀ fún irọ́ ní pa ọ̀gbọ́ lọ́gbọ́. Ìmánúná billahi bayna salasati. Àmọ́ ni wúwà pọ̀ ní wàá àmánì ń wakọ̀ òní wà kíkọ́ dídánà ni. àmánì ń wakọ̀ òní wà kíkọ́ dídánà ni. àmánì ń wakọ̀ òní wà kíkọ́ dídánà ni. a sọ́jọ́ ìlẹ́nu pa àgbọ̀dọ̀ ọ̀bà gbọ́. àmánì a máa fi kẹ́tọ̀ọ́ olóògbọ́lọ́gbọ́ pè wá mọ́sálásí. ẹ̀rẹ̀kìríyà ìmáni ìyẹ̀ inú àtẹ́kọ̀ àwọn ìdára bí tọ́nà nù ó ti ń fọ́rọ̀ bí olóbẹ̀ Wọ́n èé pé ẹlòmí àfo nìkan síbi tẹ́dọ̀ ọ̀làgbára lé wọ́n è bẹ̀rù èèyàn kankan níbẹ̀rù pé oló lè chíńjẹ̀ oló lè síbẹ̀ padà àfọ́bàdíkà nìkan. àmàlì wà kọ́ ó lè wà ní kọ́ ìdáná àmàlì wà kọ́ ó lè wà ní kọ́ ìdáná. kí ni bẹ́lọ́kẹ̀ mi àti Allah lónìí fẹ́ tuntun fáyìn ọ̀rọ̀ tí náà fẹ́rẹ̀ ìlẹ́nu ọlọ́ni gbà kúlú àmìnà ẹ̀sọ́ jáde pẹ́ ìjìnà ọ̀rọ̀ bàbọ́ ẹlẹ́ẹ̀kẹta ká sọ jáde lẹ káwà máa fi ṣẹ́ṣe wà kú lè màlú fàṣayọrọ̀ lọ́wọ́ ìmánì yìí máa ń lékún tí èèyàn bá ti ń páyọ̀ ọlọ́run wọ́n yẹn kùsù bí rọ́dà gbogbo tọ́lọ̀ ọmọ ọ̀fẹ́ tó jẹ́ tẹ̀ tó jẹ́ èrí tí èèyàn bá ti ń kọjá ń bẹ̀ ìmánì máa wálẹ̀ padà. wọ́n yẹ nílò fàtìláhùn máa فكلاهما في القلب يا ديجان àti ìbẹ̀rù ọlọ́run àwọn méjèèjì nínú ọkàn wọ́n ìyá àjàkadì bí ìgbà tá a bá mú kókó kókó tàwa sọ ọdún ẹ̀rọ pọ̀lẹ́ ẹ̀kẹ̀ǹkẹ̀ náà tí wọ́n ń bára wọ́n jà pé kọ̀kọ́lọ̀ ti jẹ́ abá ti bẹ́ẹ̀ náà iná wọ́n lè oní àwọn ọlọ́ ebe má ṣe ẹnàkọ́ kù sílẹ̀ mú má mú yìí gbogbo ọgbàtọ́ ọba ti wà níwọ̀n nìkan nínú òkùn tẹ́sẹ̀ wá ń yọjú sí ọ ẹ̀mí rẹ̀ ń pọ̀ dáadáa náà ń yọjú ẹ̀mí rẹ̀ tún fà ẹ̀mí rẹ̀ tún pọ̀ ẹ̀mí rẹ̀ والنفس داعية إلى الطغيان والنفس داعية إلى الطغيان والنفس داعية إلى الطغيان Ọdún ọdún ọkùn ẹ̀ṣẹ̀ yìí, ẹ̀ṣẹ̀ gan tí ẹ̀mí gan gan gbà tó wà fẹ́ dá sí, ó ní mẹ́dàun, ìntọ́lọ̀ ọ̀fẹ́ ìgbẹ̀gbẹ̀ ní oṣù tó ọba sì ṣe ìmánì ọlọ́ọ̀lẹ̀ tó ọba ṣe ìmánì ọdọ́gbà sí àfáà ní fàṣẹ́yìn mi nábọ̀rọ̀ ní ìlà ìwà ọ̀dáhà Bọ́ọ̀bà rẹ̀ mi kẹ̀kẹ́ tí rí ọmọ òkun tí tí ń pọ́lọ̀ orí ọ. Bàtà ìrìn nàbà ní ìdáyíwá kò láàá. Wọ́n máa sọ fẹ́ mèrè àtẹ̀ṣẹ̀. Ìnà lẹ́bí خلق ظلام يراني إن الذي خلق ظلام يراني إن الذي خلق الظلام يراني إن الذي خلق الظلام يراني téèyàn bá ti ẹ bá àárín àtọ́lọ́m débẹ̀ ó kórè ẹ̀kọ́ sẹ́ńtọ́ náà bí àfẹ́ni ọlọ́mbà náà إن الذي خلق الظلام يراني ọjà ẹjá wo ìwòrìkámúnú méjì nínú kọ́lọ̀ ọmọ àmánẹ́jì wà báyìí kọ́ mọ́ fi ẹ̀sẹ̀ tàdéwò fẹ́ mi wa kó sì máa bá ní sọ́yé wa lọ kára máa lọ báyìí a kàn ń gbọ́ ní pé ẹgbẹ́dẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run tẹ̀bí dáwà wò àmúdíje àrídẹ̀dẹ̀ kò tí ẹ̀ fláṣì wa gan a sì ń kọjá lọ báwọn àbí kọ́lọ̀ wọn fi déèyàn wò kéèyàn wá kó rẹ̀ wà láà ẹsẹ̀ mẹ́rẹ́ àbí ìṣẹ́ni àbí mẹ́sẹ̀ni àbí ìṣẹ́ni àbí mẹ́sẹ̀ni kó tó di pé ọkàn ẹ̀sẹ̀sẹ̀ wà wálẹ̀ ìgbìyànṣẹ́lọ́run ṣùgbọ́n ti kọ́kọ́ bọ́ sínú òfòrò níṣe ìṣe èwo ló pé ní méjèèjì ọkàn balẹ̀ ń bí ìtàkùkọ́ ibi ìtẹ̀ ẹ̀kejì wà lẹ́ òlè yíwọ́ ẹ gbọ́dọ̀ sọ fún àgbàtọ̀ lójú ìdíná ni wà látẹ́kọ̀rọ̀ o tí wọ́n sọ fún ẹ méjì zina ni àwọn ọmọ yìí àwọn ọ̀dọ́ yìí ó ń kálukú nílùú wọn lápapọ̀ wọ́n ní ọjọ́ ọdún wàtánà hadal ismail rèé zọ́hírọ̀ albalad kharij albalad wọ́n lọ mọ òòsà mẹ́ wọ́n ó jò lọ wọ́n ó jò bọ̀ ní ó ń jọ́nà lọ́nà ní ti ọjọ́ ọdún ọkùnlé wọn ò sẹ́nu lẹ́kẹ̀ẹ́ náà wọ́n ń bi rẹ̀ lérè pé kò là ń lọ alọ́dí ó tà tí ó tà lọ dáyé ni èrò rò bẹ́ẹ̀ eré ní rò bẹ́ẹ̀ na lè tẹ̀ bẹ́ẹ̀ wọn ò rí àwọn èso rẹ̀ di na ha oníná àkókò sẹ́gbẹ̀ kan eré àwọn méjèèjì bẹ́ẹ̀ nígbà dúró gbé ọkàn ìkan bá kọ́kọ́ dúró mọ̀ pé tí bí lè lèyàn wà wà báyìí nìyẹn tí ó gbọ́n wá ẹwọ́ èmi ọ̀bá wọn jókòó kan mọ́ ń lọ gbé lọ jókòó gidi kan sẹ́mi ẹ̀kọ́ òṣèlú bí sọ́ọ̀pù yìí máa nìyẹn àti àjọṣe ní àtọ́lọ́n ló bá kó láàrin lọ́ba lọ jókòó káàdì jẹun ó jókòó kò tí tó twenty minutes ìlú náà bá tún ronú ibi tó náà wà lẹ́gbẹ̀ẹ́ tí mo fẹ́ máa gbóṣe láàrin àwọn ilé wọ́n mọ̀ lọ ọmọ ìyàfó tún yàn pẹ̀lú àwọn ilé láti sámà ó náà bá tún kò ọ̀nà bí ibi títí tí náà jókò bí ṣe ń pọ̀ tẹ́lẹ̀ ilẹ̀ gbọ́ká ní wò tún lára kò bàbá yìí mo wá jókò kí máa bọ́rọ̀ ọba mi náà jú èlé ìtòrí lè náà nígbà ah, ẹ̀dọ̀ gbígbá ní gbígbá tí ètò sàwọn alẹ́bọ̀ kadó tó ti bọ́ sí àdúgbò àmà nígbà tí bàdé bá sọ̀rọ̀ lórí bàbá yìí ìṣẹ̀dá náà jẹ́ oúnjẹ bẹ́ẹ̀ ìṣẹ̀dá jẹ́ ìbẹ̀ ah, tí a ń ṣe ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ arákùnrin kí ni gbogbo ìwọ̀n ìṣẹ́ tó mọ̀kọ́ lẹ́gbẹ̀ẹ́ kílẹ̀ kílẹ̀ wá bí kílẹ̀ wọ̀ wá bí ẹjọ́ ó sá mọ́sá mọ́ mọ́ mọ́ ní ara sí lọ sí lọ lọ́rùn lọ èlò ìṣẹ̀lẹ̀ ní ìṣẹ́ mi náà sábà fàṣíbi náà hó آمنوا بربهم فعلموا أن ما أخرج أحدهما ومخرج الثاني مخرج الأول ومخرج الثاني إن ضمن وجد من في الجري إن كذا إن كذا هم كانوا كبار غلام ولجيه فتعاون الخير بين سيدورينهم كلا واسدين nígbà tá a ti dọ́nà mọ̀ sáwà fápadà ní ibi ẹ ti ti lẹ́yìn ọ̀lọ́ àwọn aráàlú ẹnì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lábájá ń kọ́ àmàrí sóòtù burakú lè lọ́lọ́ burakú lè ṣùgbọ́n ìtẹ́lẹ̀ ẹwọ bí ẹni ọmọ kúrú ní ṣe òjò bọ̀tọ̀ orí déjì ó ṣàbọ̀tí omi kójó wọ́n tún bí bí wọ́n ṣe pé gbàjẹ́ ìlọ ọbọ̀ bá wípé àwọn kan ti fẹ́ yàwó kò sì ní sí àwọn lọ ọwọ́ bá ní wọn lọ wọ́n ṣe fi hàn wá wọ́n bá kó wọn dọ́dọ̀ ọba ọba ní kí lẹ́ ń fi lú ìpinà ọ̀hálẹ̀ lọ́tùn lóṣù tẹwárí èmàtàn bẹ tíyàn bọ́rọ̀ máa tọrọ gbogbo gbà tíyàn bá ti rí tọrọ tọ́bà nígbà tí fún yàn ìyẹn ti kórìí o náà ní kọ́lọ̀ ọ̀rọ̀ bàtọ̀ aláàkọ́lẹ́gbé yàn allahumma rubut ala qulubina faman rubatta ala qalbi faqad ní lójú ẹsẹ̀ gbogbo bó bá ṣe kàǹkà tó jẹmọ́ ee àwọn Yorùbá sọ àwọn ọ̀rọ̀ kan ṣùgbọ́n bí ẹ̀sìn ló tún lé wa wọ́n ní alágídí ńlọ̀gá àtàní alágbára wọ́n wá sí mẹ́tíkọ́wọ́ sí pọ́ọ̀sì tálágbára ọ̀bá ti fẹ́ dáná alágbára jẹ́ alágídí alágbára jẹ́ kọ̀fẹ́ dáná alágídí ọ̀gá rẹ̀ hmm ìyàwó àtọkọ ìyàwó ò lè dọ́kọ mú ọlágídí ọkọ lè nà ìyàwó pa inú ti ẹ̀ le wọ́n wá ń sọ pé abú ẹ ti kan ìyá ìrí pé ògbogbo bí ló ń gbé báyìí tọ́bẹ̀ ìgbàbí bí ó mẹ́rin márùn tí yóò fún ilọ̀ òní kó kúrẹ́ ọba fún ní iná lọ́nẹ́bà umu ẹ̀rí gbogbo dúró ti bàjẹ́ yìí èyí ti bẹ́ta tó ti lọ ọ̀rọ̀ ọ̀dáhùn tí alágbára ń bá gbà láti dáràn yọ ọ́nà ìyàwó ẹ̀kọ́

wọ́n mọ̀ nílé ni tí wọ́n bá gbọ́ wọn ẹ̀wọ́n nìkan báyìí wọ́n ti kú lè àwọn olóyún ṣáájú kó tó fi wọ́n bọ̀ wọn ẹ̀wọ́n wọ́n dá wọn ìta lọ́ta ọ̀tọ̀lẹ́jẹ́ ti lọ́ta ọ̀tọ̀lẹ́jẹ́ ti fàwọ̀háínà ìlà omi Musa an àrùdẹ̀rí àwa sọ sínú ọpọlọ ya Musa wípé ọmọ ìgbà wàlá tàkọ́bù wàlá táàzà ní bọ́bẹ̀rù bọ́bẹ̀rù lórí ẹ̀ fa ìdá fífí àrẹ ṣùgbọ́n a mọ̀ pé ẹ̀dá ni ọ́ ó níbi agbára rẹ̀ lè máa tẹ́rù bá wá borí ìgbára lé wa tó ọgbára láwà lọ tẹ́rù ìpẹ̀láyà rẹ̀ àti ìjẹ́yàn bá wá mọ́ débi pé ó lè kó mọ́ra mọ́ fa àìkí ìfìlìyàn mi ṣùgbọ́n wà látàkọ́bù wàlá táàzà ní wájú ọmọ lọ sọ́sún inú yam inú àgbà lórí òkun ìjọmọ́ ẹ̀mọ́ wọ̀n wé wájú sínú basket wà lọ jùlọ iná rọ̀ dú ilẹ̀ a sì tó mú padà wà bọ́ kọ́dà wà jẹ́ ìlú mẹ́lìmọ̀rọ̀sẹ̀lẹ̀ yóò dẹ̀bí tí ó dẹ̀ jẹmá ìyá musa wá ń gbọ̀nsí ní gbọ̀nsán ó ti rí èkí ó kùtà wá kúrù sí ègbè ọba àdọ́dà ní kò lè rí ṣe torí bàṣàríyà wà àdàmúyà tí mìlá rẹ̀ wà rọ̀bá túná àlàkọ́lbìhá bí tẹ̀kúnà mẹ́lmú àwa ó tó wá ti kádàrà lẹ̀ ó túkò náà mọ̀nà wáyé bí pọ̀ dárọ̀ làádà alóńdàpọ̀ ah, mẹ́jà wa kó bínú rẹ̀ mẹ́jà wà ní ẹrù tó fẹ́ jẹ́yà gbogbo títí mẹ́mẹ́ta sí mẹ́jà sí ìṣirò sẹ́tà ìwàjẹ́ ní ọgbẹ̀rẹ̀ dáma gbogbo ọ̀nà tó gbà fún wa níṣẹ́ ìyọnú rẹ̀ ṣe mẹ́ta àlùbẹ́ fún

irú eh, iṣẹ́ wo ni a fẹ́ rẹ́ mi sí o wọ́n ní dájá pọ̀ bí alágídí kúrò sí lọ ní àná ọjọ́ fúnra wa tó o ti sáyìn sí wọn torí pé òun bí padà kọ́lé mi láti sẹ́mà wọ́n ti di ẹ̀mí ọmọ tọ́lọ́ wọ́n wá rọ̀rọ̀ sí náà ní ilé kẹyìn ah, wọ́n ní kí ni mo fi ti ń lé sí i ah, ṣé ìrìn ọ̀rọ̀ mọ̀jà lóṣù ọmọkùnrin alágídí ibú yìí ọya ewúrẹ́ nígbà wọ́n mọ̀ fọ́ tọ́ mi ọ̀lá wọ́n mọ̀ sí rárá mi kí ni ẹ̀jẹ̀ ajá tí a pàṣọ bò lè dábò lórí ọlọ́pọ̀ bá tún bẹ̀rẹ̀ kẹta mọ́ gbèsè ní àwọn fẹ̀ṣẹ̀ tó lè tí mà sí ìyá ọ̀tún ààwọ̀ lọ agídí ní ẹgbọ́gbọ́ máa ń pọ̀ mi wọ́n tó kọ́ wọn bẹ̀rù ọlọ́wọ́ ààrùn kí ẹ̀jọ̀

ìròyìn òkúyà bọ́ọ̀nì sáà àṣà pàtàkì ìráyì àdúgbọ́dọ̀ lọ ìbíjọ ọ̀rọ̀ sáfà báyìí àdágbà àṣà pèrè lọ́tẹ́ àgbóyà fàdà ìlérí bóò sáré kó sáré bóò rí àjíkó àhàfà àwọn àjíkó àhàfà múlẹ̀ àwà báyìí àdá àjíkó mí ìrẹ̀jọ báyìí àti wà mọ́kà padà àwọn ọmọ ìṣẹ́ tọ́lú ọdún kí ni mo ti wà fún ìfẹ́ rẹ̀ bọ̀dẹ̀ ọ̀rọ̀ ájú ilé àjọ lọ́bí nínú ẹbí wọn lọ́dún lájú yìí ah, bọ̀dá gbogbo ajú ibú jẹ́ gbogbo tí wọ́n dàbá ní ọmọ ṣe bí sọ́ọ̀tọ̀ ọ̀tọ̀ yẹn pàdé bèbè omi bì lọ́tọ̀ bèbè omi bì lọ́tọ̀ ẹ wá tí wọ́n ti tọ́ jẹ́mọ́ sí ló pẹ̀lú tẹ́ ìdíjọ́ lọ́nà lọ́dọ̀ àwọn tí o tí ọ̀nà pèlú alágídí torí wọ́n sọ ẹ̀mí mọ́tọ̀ ẹ̀rọ sí fún mẹ́ sí na ó dẹ̀ ilẹ̀ sí sẹ́yìn kí ló kọ sí ajá títa kú mú kí ní ń pè bàbá ọlọ́dẹ tó fẹ́ ìta tó wá iye ọmọ lọ bí oúnjẹ bàbá tẹ́ ti gbé lẹ́mù dábọ̀ lọ́rùn mọ́lẹ̀ kí ló kọ tí ajó ti mọ̀ bàbá kàní kí ló kọ dọ́kọ̀rọ̀ tó ní àti nígbà táwọn kéde tá a bá yí abẹ́rẹ́ lọ́wọ́ wọn nígbà mọ́lọ́ra mi ń gbóná tí mo ń ṣe bà tí o borí fọ́ mi ẹ̀yìn ó tó gún mẹ́rin ẹ̀ tó gún ìwọ̀n irú àwọn irú àwọn àbábúrú ó ṣe èsù gbogbo ìbànú kọlù àmísù kọlù èso àmì rọ́kùtù iná lọ́lọ́run ti fún ẹ̀ ìyá mẹ́rin kọ́rọ́ nǹkan rà ní tàbí àbúrú rẹ̀ tí ọ̀bà sí ìwọnú ara wa ìlú mùsùlùmí ń pẹ́ o nítorí pé jọ́ tí wọ́n bá tó bá ti wa á wé báyìí tó tí ó bá ní ọgbẹ̀ tí ó bá dìbẹ̀ sọ̀rọ̀ wípé ṣáṣẹ̀wó fẹ́ tí ó bàbá ọ̀pá yá sápò ní jẹ́ o tí ó fẹ́ ṣẹṣẹ̀ wọ́n wá ní ọ̀hún ní gbẹ̀ tí ó bọ̀ dúró fún rẹ̀ lọ́kọ̀ bẹ̀ lọ́wọ́ tọ́lá ma aṣílámà nígbà bàbá gbà pé mọ́kọ̀ mọ́ tọmọ náà gbà pé tí bàbá náà gbé àṣẹ ọlọ́run lórí ọ̀hún wà tálà wúlì jẹ̀bínú alkọ́wàlà wájì ububu amua nabi ibrahim sí ọmọ rẹ̀ bùnúwà náà mọ́ sí bàbá bàbá wá dojú ọmọ kodò kó lè du látọrùn jẹ́mọ́ gbogbo dáwà nǹkan ìsí ń dàbí ìtàn ìtàn lásẹ́pọ̀ ọba dẹ́dàfà jẹ́ àmọ́ wípé bẹ́ẹ̀ ṣe rí ẹ̀ pariwo tó irú tí mo fi kẹ̀wọ́n ìlú lè fi tẹ̀yìn tí wọn ló ti tóbi jù èyí tí ọ̀wà tó ti wọn tí tó ń sọnù mẹ́sì dúkìá àwọn ọ̀dọ́ ìpínlẹ̀ ọba dídí ọba ọba jẹ́kùn náà tọ́lọ́bí dẹ́rùbà wọn ṣùgbọ́n ọlọ́run fẹ́ jẹ́mi àti ní ọmọ wípé wọ́n tó bẹ̀rù ní ìdọ́mọ ènìyàn pẹ̀lú ìjọba ń ṣe àti bí ẹ̀sìn bọ́ba ti kàǹkà tó ṣùgbọ́n wà láti di ẹ̀mí wọn ọlọ́run jọ sùkú ẹ̀mí wa mọ́tì ẹ̀ ọlọ́run dákun sùkú ẹ̀mí wa mọ́tì ẹ̀ à ń kọjá lọ́ndù kan ní ọba ń bọ̀gbọ̀n wọ́n bó fi tí wọ́n pọ̀ lọ sí wáṣì wọ́n àwọn fàdà ayájájájájó ẹgbẹ́ ìjọlé èdè wọ́n wá jẹbọ ìwọ́ gbogbo lówó ní ọba ni wọ́n wá ìdá mo ní sáfún gbogbo lówó ṣe ìmẹ́ntẹ́ ìjọ bóò ló ti jọra wọn àwọn agbóná wọn ní kò tó jẹ ìwádá sí mọ́tọ́lá ìjọba ní àwọn ah, àfẹ́ ah, ilé ìyọ̀ya ẹ̀yà kúrò ní àfà bóòsù rẹ̀fà tọ́rọ máa tí ó ní ìdí wọn náà àwọn àmà ìmáàmù àmà ìmáàmù ó ní sàgbòlá àtọ́nì ó ní ojúbọ òògùn lẹ́gbẹ̀ẹ́ ní ìrẹ̀lẹ́ mọ́sánàjú bẹ̀rẹ̀ wọ́n bọ́ gbogbo ilé ìwẹ̀sẹ̀ ìmáàmù wọn máa ń sọ fún àtọ́ bá ti wá ṣiṣẹ́ ìṣùlọ́dọ̀ rẹ̀ wípé ẹjọ́ òun ẹ má dèrí dáná wájú ọlọ́run iye lé nílò yìí kẹ́ ṣe ń para mi láà ẹ má wàjọ dímọ̀ òun ìrọ́bù dímọ̀ o mo fi dímọ̀ lẹ̀ fọlọ́ àtàbí nípa ata ni o gbogbo ẹgbẹ́ tó wájọ wà lẹ́yìn rẹ̀ wọ́n tún wá máa ń ròyìn ẹ̀sẹ̀ ẹ̀fà ìṣúná nù wà nù tàbí ìrọ́bù dímọ̀ Kí ni bàbá láàrin ẹ̀jẹ̀ lọ́rìn? Ọnụ ní alùsùn náà náà wọ́n tún bàbá torí àwọn ń tàwọn ẹ̀rọ gbogbo ọjọ́ ni o àgbogbo ah, ọjọ́ ni ah, ah, ọjọ́ ni ó fọ́n sáti gbogbo lé jẹmáà ọba mú wọn jèrè kọ́lọ̀ wọn torí wípé wọn ti àbùsù ẹni ọba tó wá súnmọ́ rẹ̀ ìtumọ̀ in tí gbàgbọ́ yẹ máa rọrọ máa ti fún fàjídínáhùn búdá ẹnìkan kò sí ọ̀dá ẹjá lọ sí kíṣọ̀ bílá inú rọ̀bá nàbí rọ̀bá bílá ní ó dìbò sílá nítorí ìtọ́lọ́run wọ́n wọ́n ṣáàbù ní ọmọ ìlú ọ̀dọ́ lọ náà yọ́nà lọ ẹ̀rù mi ta ni ó gbà lẹ́ta ni ó béèrè ìyà ìpọ́ àní ìpọ́ ó dì tóòrùn bá ti mú wọ́n fi ẹ̀yìn rẹ̀ bí àpáta gbóná wọ́n tó wá yí òkúta mí ìlú láyà wà kúnnà ṣùgbọ́n yọ́nà lọ́hùn كل ما اشتد به العذاب يقول أحد أحد أحد كلفة

láwọn àsìkò wà lé ọba dẹ́gbà ní ẹjá lọ mú lọ́wọ́ tá a bá wà ń rọwọ́ rọsẹ̀ àì máa dán ọlọ́run wò ṣùgbọ́n tí a bá wà nù fún pínpín nítorí ìtọ́ ọlọ́run wọ́n máa fi rẹ̀ hàn ìyàtọ̀ bíláàdì méjèèjì gbogbo alágbàwẹ̀ lápẹẹrẹ èèyàn ọgbọ̀n báyìí lónìí ẹnu sáàbọ̀ sábà kò ní ẹ̀sùgbọ́ o lónìí o làǹgbá fáínà agbàwẹ̀ lápẹẹrẹ ọjọ́ náà gbogbo àwọn amọ́sáṣí agbàwẹ̀ báyìí gbogbo ntáàtì sínú nígbàtí èpè sí tààtì ọ̀sáṣù mọ̀bára wọ́n ti pòfáìlì ẹ̀yìn wọ́n ti sẹ́yìn àápù gbẹ̀bẹ̀rẹ̀ wà gbọ́nkálukú ṣe ń gbòòrò rẹ̀ ní àwẹ̀ tí ń bọ̀ wà lọlẹ̀ díẹ̀ díẹ̀ past quarter after 620 630 àdẹ̀tì níjọ́ náà ní 650 mọ́sẹ̀ 640 ní kálùkù ń dùn mẹ́bàá yọ́ya wọ́n máa kú síwájú kálùkù wọ́n kú síwájú wa ọwọ́ àpò àbúkan àbúgbẹ́rẹ́ أطعمهم من جوع وآمنهم من خوف أطعمهم من جوع وآمنهم من خوف أطعمهم من جوع وآمنهم jàmáà kọ́wọ́ yẹ́ pé ìsàmù bá yíya ẹ̀kọ́ ògbóǹjẹ ń kó wájú ẹ̀ ẹ mọ́ sí wájú rẹ̀ òkèlè wọn àpọ̀ ó kálukú ẹ máa jẹ́ ẹ máa jẹ́ ẹjọ́ fọdún ẹjọ́ dìtẹ́mù kó bá lè kí madrid odi eight àbí ten ọba ní fisa yìí nígbà tí ọba eighty nine ajábọ̀ mi ju àwọn ọmọ tó wíwù ọlọ́run ó kò fi kó ebi inú rẹ̀ nígbà èyí bá dé fúnra ẹni ọba pé ṣáì máa rọ gbó wa nìyẹn nìkéni. inú ti fẹ́ irú eléyìí ọ̀sọ̀ tẹ̀lẹ̀ ní ìdáko ń tọ̀ nítorí gbogbo yìí àdẹ̀ níbi ẹ̀ kò tí ì fi ti ń jẹ́ ìròyìn jàmàtà ìròyìn ìṣẹ̀lẹ̀ kan kò tí ì fi gbàna eléyìí ti yàyà fún jàmàtà. àṣìbọ́lù ilẹ̀ sì fún àṣẹ lọ́ba sọ fún àti àjọ ń gbé wípé ara ẹnu ara ẹnu ẹ wo tí a bá ti rẹ́ mi lóúnjẹ oúnjẹ súnà mọ̀ rà fún yín tó gbóyún bá ti lọ ránjẹ oúnjẹ bíjà ní ìrà wà á tí ó lè bíjà ẹ mọ̀ sọ fún oúnjẹ pé kó fi sí tí ẹ mọ̀ sí àmì ẹ bá sọ pé kí wọ́n bò ń pè ní ṣe oúnjẹ tó bá rà ó tàn ti jẹ ìbà á nítorí ti sọ kọ́ ẹnìkan ṣáàtì ní bá jẹ lọ́nà ọwọ́ adéjọ́ tí ẹnìyàn ọ̀ràn jẹ ó lóun wà mọ̀ mọ̀ sàn lọ kó lè sàn lọ ó yà ti sáńjẹ dábàá yìí ọfẹ́ na abọ́jà farama mama fífi yàbá mùsùlùmí yàyàn bí ènìyàn oúnjẹ yorùbá ẹni wọn mọ̀ jẹ báyìí jẹ mẹ́rà lẹ́yìn ẹni wọn kò sí wàhálà báwọn òun ló ń wo ìjọba ọyá jájọ náà ilé òjò jẹ́ ìbá wọn olóhùn wa máa jẹun yó òun wá kẹ́tì ẹ̀kù olóhùn ra sí kọ́fàṣà ohun ìsì ìlàsọ ọ̀bùra òun afasọ ọ̀bùra jọ náà òun rọ yíyọ bí ojú kan lẹ̀ onígbò tó ń gẹbí ilẹ̀ náà tó jí ọlọ́ọ̀tọ̀ tó ìjọba ó tòkó lórí àga ó kó bí táàkì tó gbé lọ bí tó twelve tó lọ sùn padà onígbò pẹ́ tó di quarter after twelve ó jí ọlọ́ọ̀ sí abọ́ òun

ṣùgbọ́n a ń tẹ́tọ́ lọ́gbà tí ń dín gbọ́gbọ́dá ṣe gáàdì káàdàmú ìyẹ́gbẹ́ káàdàmú nù àwọn ìyẹ́bùnù àwọn ọ̀gọ̀lẹ̀ síjọba àwọn rábùnù ní ó bá ní sípìnà tí wáwó láti ọ̀dọ̀ sípìó láti òṣogbo wípé àwọn tí ń ṣe wá sí lọ́wọ́ ní ṣẹ́gbàmọ̀ sí ìyẹ́kòrò mú tẹ́kọ̀ọ́ wọ́n ní kí ló ṣe wọ́n ni mọ́ tẹ́kọ̀ọ́ náà ní nítàbòsí wọ́n bá tẹ́kọ̀ọ́ wá á sì dáwẹ̀ sátàtìlú sí sátàtìlú orí kìkìkì ha orí seven ìṣẹ́kù seven thirty eight eight thirty nine nínú títóbi ọba àdẹ́gbà yóò sì máa yó wa títí tó bí ọmọ àpàdúmọ́ kọ́ndíṣẹ́lọ̀ wọ́n rántí wa ààbèrè pọ̀pá abẹ́ta ọlọ́láyà nígbàtà wà ń rọrùn sọ ààyè yún ààyè ọ̀tọ̀ ni ìlọ́sẹ̀lẹ̀ sí Khubayb ibn Adi radiyallahu ta'ala nàrọ̀dọ̀ ní sẹ̀rí yàtọ̀ tánàbí ti áásìm radiyallahu ta'ala nàrọ̀dọ̀ tó fi sí olórí fún wọn áásìmù yìí òun máa fi sínú àdúrà rẹ̀ pé Allahumma la taj'alni àmẹ́sù káfìrán wà láyé àmẹ́sù ní káfìrán mo ti tánù rẹ̀ ó sì ti gbé mọ̀ pé ìdọ̀tí kékeré méje ń fara kẹfẹ̀rẹ̀ sí ẹ̀dá ìnáyé méje fi bèèrè wọn fara kan nígbà níbi wọn lọ́sẹ̀ níyà yìí àá sí mú ìjìnwá ṣàdọ́ yìí àwọn ìjìnwá lórí wọn wọn lọ wọn lọ ní maka wọn wá pàgọ́ síbi kan wọn ti kọjá mbẹ àwọn kùrẹ́ iṣu bá débẹ̀ ní a bá yẹ ìgbẹ́rẹ̀ làkúnmí wọn wò wọn bá yí pé náwọn àtàwọn mi màdíyà ìgbẹ́mbẹ̀ àwọn sáà níbi ti kọjá mbẹ jẹ́ ṣe tírèkì wọn lọ́nà gbogbo tẹ́ sàrí gorí àpàtà lọ́nà àti àṣẹ ìtòdó orí wọn ah, nígbà tí àwọn tètè lóde àwọn lọ bí mẹ́wàá àwọn tètè lóde wọn lọ bí ọ́ndẹ́rẹ́dì àṣẹ mọ̀ bá pèsè wọn wọ́n ní ẹbọ́ ọ̀lẹ́ àní ìfìyàn kẹ́kẹ́ jẹ́ àṣẹ mọ̀ ní ọlọ́mọ jẹ́ ẹ̀mí tí a bá bọ̀lẹ̀ sílẹ̀ jẹ́ wọ́n ní àforíjì ẹ̀mí anzilala àìmọ́nì kùfàà

àpáta wọn wọ́n tún pa èèyàn mẹ́fà pẹ̀lú rẹ̀ wọ́n wá mú àwọn mẹ́ta nínú àwọn mẹ́ta fẹ́ mú àdíyù bẹ́ẹ̀bẹ̀ àtàwọn ọkùnrin méjì kan ẹnì kan nínú àwọn mẹ́ta ẹ̀ta bí ẹ ṣe dé kalẹ̀ ní ẹ sọ pé a ní ti kẹ́kẹ́ sẹ́yìn ní ẹ fẹ́ kó máa pẹ́sẹ̀ lọ́nà ààrùn tí bẹ́ẹ̀ lọ́nà òun pa bàbá kan nínú àwọn àgbà mẹ́ta nìbàdìrì tí ó ti ń wò pé àwọn ọmọ rẹ̀ fẹ́ gbẹ̀sẹ̀ wọ́n wá gbé owó kalẹ̀ àtọ́gọ́rùn ràpọ̀ ní pé ẹni kẹ́ni tó bá lè bá jò orí rẹ̀ wá táwọn wá mú ọtí nínú gbó dábùrù akọ oyin lọ́bà dẹ́dàrán pọ́ta fóòsìnra gbogbo ala sápàrà wọn òṣùwà àlà àti wà lóòmù gbogbo wọ́n sọ̀kalẹ̀ nígbàtí ilẹ̀ sú ọba dẹ́dà sú odò ọwọ́ àrò si òjò fi àgbàrá òjò gbé ásìmù lọ ẹnì kan òjò pé ásìmù náà sọ̀ nígbà tí umaru gbọ́ umaru kẹtọ́ umaru subhana ní ma fún ọlọ́run ọba subhana mani yẹ́kìlì mọ́sùlùmí ayé àwọn méjìká ní ma bọ́ ọba nígbà tí ẹ pé ìmọ̀ sọ ẹ̀ ń bá ti gbàgbọ́ nígbà tí ń bẹ̀rẹ̀ yẹ́gbà tí ó sì má ẹ̀sì wá síbi yóò àdúrà tí wọ́n dẹ̀gbọ́n náà méje fún ọ̀fọ́ ọkàn tètè méje tó fèrè ọkọ̀ ọkàn ní ìsìn ó ti kú tètè nílé fọ́ọ̀kàn ọlọ́run ó ti kú kò lè fọ́ọ̀kàn tètè nígbà ọlọ́run tó wá kọ̀ nígbà òtún tó fà jẹmọ́ ẹ̀jẹ̀ àdùn òdèrè tẹ́ gbogbo àǹgbádùn ìsìlámù wáyé à ń rí àdùn ìgbàgbọ́ bá a tó ṣe dúró déédéé mà ní o ìtumọ̀ ká dúró déédéé tàǹsọ̀ kí í ṣe pé a máa rí ìjọ ọmọ ọdún àánú gbogbo ọba ṣùgbọ́n ká máa rí àdùn pé ìsìlámù gbogbo tí ojú wa ń tàn lọ ìjẹ́ nígbẹ́rẹ̀ wà nù ibi tẹ́lẹ̀ àtàbùgbé wúmù ní ìjọba kọ̀rọ̀ wà lọ́rùn ẹ máa fi sùúrù sọ̀fà sábù náà máa fi sùúrù lẹ́yìn náà ló ń padà pé ọlọ́run ti ṣùgbọ́n adùn pé lọ́wọ́ wa kọ́ wà lára yín láàrin ọ̀sẹ̀ kan adẹ́mẹ́sẹ̀lẹ̀jẹ̀ méjì lọ lápẹẹrẹ tí ọkàn kèfèrí wá kásẹ̀rọ̀ jẹ́ ìfòrí jágbọ́dì ọkọ̀ olóde orin ó gbé bá gúúsù ètú ọkùnrin ní ọjọ́ jìn ní mùsùlùmí agbóde láti fi sọ́ra jíjí dẹ́rù àlọ́ ọmọ pàtàkì ìjábọ́ lọ́wọ́ àbí omi àlùwàlà ní tó lọ́wọ́ ayé lọ tẹ́lẹ̀ fún sunday ah, ó pé náà ó àà lẹ́nu ẹ̀ ayé náà àdáwọ̀ tó ìmáà adùn gbàgbọ́dá adùn gbàgbọ́ yẹn ló ti sọnù nínú kára kúkú jíba ṣe ọlọ́ntakọ̀ sànú mi ó jíma náà mọ̀tún wá lónìí báyìí àjẹ́ ẹ̀kan náà sì ní iwájú náà bó ṣe títẹ̀ bíra bó ṣe gangan kọ́dà bó ṣe wọ́n ní ọjà bọ́ ní àlù àlá bó ṣe kówó kò sẹ́ẹ̀ sílẹ̀ lọ kájọ mú ọ̀kan lọlé o ẹgbọ̀n tí wí fọ́rọ̀ bó ṣe kówó ọjà bọ́ ní àlù àlá bó ṣe wọ́n fi tẹ̀ sílẹ̀ láì kájọ mú ọ̀kan lọlé ṣe ibi tó wà ọlọ́run gbogbo ọmọ náà ló fún mi tí kọba ti dánú wọn òbí màmá rùn orí tí kọba ti dánú wọn tá ń sọ pẹ́gbàrà ọlọ́wọ́ bó òbí gbogbo wọ́n ebi náà labádé bí kámẹ́jà àmọ́wó tó mọ́ ìwé o ìwé o lọ́yọ́ o wọ́n ti kó wọ́n ti kọ́lá kó ní kó ní ṣe jíwèé wò kọ́wà ní ìsìn jíwèé lọ́wà gẹ́gẹ́ bí sí ìgbà twenty thousand thirty thousand ń sẹ́kù ẹsẹ̀ fífi ìdí òye ló wà náà àláwà lámì èyí tí ò dìka wá rí òní pé ìmọ̀ nìyí òrí ìjókòó àwọn ilé àmọ́nà òbí rọ́bìnrin fàzílì náà wò rà wọ́n wá mú kùbẹ́ ìlú lọ mẹ́ta wọ́n bá lọ tó mọ́lẹ̀ nílé bí wọ́n ti tó mọ́lẹ̀ ọ̀kan náà àwọn obìnrin bẹ̀ ní tó ń bá jáde láàárọ̀ tó ń bá tó báyìí òun ó rí èso tó tóbi nírú ìran rẹ̀ tí ò rírú ẹ̀rí lórí ìwé ọlọ́run òun ọba tútù rẹ̀ lọ́wọ́ lẹ́bí tí wọ́n máa jẹ́ wọ́n sì gbé lọ́wọ́ méjèèjì yóò ní sí náà nì kí tó fi mọ̀ pé wọ́n wá mú fún láti ibì kan láti bọ́ ní láti sánmà torí kọ̀ǹdíṣẹ̀ ti wọ̀rántì wọ́n mú fọmọ́lẹ̀ kèé tó ní ń dọ́ ọlọ́run wò

ìbẹ̀rẹ̀ sọ́tù tọ́ọ̀bà fasihu fil ardi arbata ashhuri ọkà tí ó bá wọn ni ó ní gbogbo àtàkì wà lẹ́wọ̀n ẹfọ́kàbálẹ̀ wọn mọ̀bí tọ́rọ ọjà sí o ṣùgbọ́n mọ̀bí tí èmi ọjà sí láì ẹjá jọ ọmọ ẹ̀sìn bí ó ṣe ń sọ wá bí ní ń kó fún bá nìkẹ́ àmọ́ ní ẹkùn ẹ wọ́n dàbí ìgbìyànjú bó ṣe di oṣù mẹ́rin gẹ́gẹ́ àwọn ṣùgbà náà ní ọba dé gbé tàbílọ́gbẹ́gbẹ́ tí ó ti kàkàkà olóòní àwọn ẹ̀kọ́ gbogbo ẹrù apasọ ẹ̀ òtìbó rẹ̀ lónìí ìjọ lójú ọ̀yẹ̀ ti ṣẹ̀ṣẹ̀ wà dá pé ha pàṣítọ́ ó sì ṣe wá sí fún ẹgbẹ́ lọ́lọ́run ọlọ́run lòun ní bó ṣe ní sóhun ti dà pé

àfihàn sówájú àlékún ara kó látọ́ bá gírí ní ìdá ìwàlẹ̀ ní èdè rẹ̀ rẹ̀ mọ̀rọ̀bù wàkọ̀dí àmì àdíṣẹ́ ẹ̀rẹ̀ jẹ́ bí ọnù mọ̀nàbí yóò ti jẹ́ bínú lọ́bá ló gbogbo ń dáàtù àjẹ́ náà ló mọ́lọ́wọ́ o náà kò sí ọ̀bẹ́ náà wíyà tí èyàn bá ti kòkòtà ọ̀bẹ́ náà wíyà èrò yàtọ̀ lọ́dọ̀ èyàn yá sí ń dọ́gẹ̀ ìyàn aláwọ̀ tí ìmáàlì tọ́wọ́ náà àdíkà amari man kana Allah wa rasuluhu ahabba ilayhi mimma siwahuma sebe le lato bi nati en ko ba ti je polo atan nabi la lo mi lo lai ti jamaa tí wọ́n bá ní kí ẹlòmí ọ̀wá kábàmílẹ̀ òsìn wọn wípé gbogbo ẹbí yọ̀ǹda kọ kábàmílẹ̀ òsìn kọ wá ti lọ sí hajj tí gbogbo ẹbí bá yọ̀ǹda bẹ́ẹ̀ tẹ̀mẹ̀tẹ̀mẹ̀ tí wọ́n bá kóhùn lè lọ́tàn lọ́ọ́ pààrọ̀ yọ́ lọ sí ẹjọ́ wọ́n sọ fẹ́ nìkan wà pé gbogbo ẹbí yọ̀ǹda nígbàtí àti ìwádìí wọ́n lẹ́ni tó lè mú yàn rí Tinubu 50 million ni ó gbà ṣùgbẹ́ yìí orí gbogbo ẹbí wáyà ó lè dá wà ìwọ ni ọwá lọ akátá gbogbo kátà lè fábílì wọ́n wá ti mú ọ̀dọ́dọ̀ Tinubu àti oríire nù wọ́n láì tàbá ta lẹ́nu tí wọ́n bá kó lè lọ kò ní ìdíwọ́lẹ̀ rò dé sí èkó ló ń tọ̀ lọ tọrọ fẹ́ rí

sọ́rọ̀sọ̀rọ̀ àtàlà mọ́ sọ́rọ̀ ní ìdájọ́ ìsàmọ́lá àbúdí tẹ́rù kan tọ́lọ̀ mọ́ èkó nífẹ́ ìyọ̀nú kẹsẹ̀ tọ́lọ̀ nífẹ̀ tọ́lọ̀ fi wá rẹ̀rìn tẹ́rù fàlá ìsába àlè gbogbo ẹni ọlọ́run bá rẹ̀rìn sí láyé kó tó kú òkú láyé àdébìríkà àti sòfin àjẹmẹ́ ẹsìn wọn tá àrùn kò kéré jù nínú sẹ́tọ̀nà tó mẹ́rẹ̀ nìfihàn ní kéèyàn òjì lóòrùn kó sì yá òrè lọ́jọ́ òyìnbó náà sí àfọlọ́ àti ìgbà lórí àfọlọ́wọ́rẹ́ nìfihàn ìdájọ́ àtúntà lọ́wọ́ ìlà àbúrò fọlá ìsábàrẹ̀ jẹ́ àtúntà hàkìrà bọ́ọ̀lọ̀ bá ti rẹ̀ rí sẹ́rù kàláyé tí ó ti kọ́ lẹ̀ fọ́kọ́ lọ́wọ́ rẹ̀ rí sí àgbọ̀wò tó mẹ́rin yíyọ̀ rẹ̀ ìjàmà káàkiri tó rẹ̀ ìlàjẹ̀mẹ́ ẹ̀wà jẹ́ ìyà àti obìnrin wa pé ẹ̀rín wo làwọn àti lóyìn ẹ̀rí wò là ń wá ẹ̀rí wò là ń wá àwọn ẹ̀rí chairman local government wa àwọn ẹ̀rí governor state wa àwọn ẹ̀rí president ìlú wa wọn kálukú sọ fọlọ ń pè tó wá bẹ tó kó ṣe jọmọ tí ọba jẹ wípé abá lè gbóhùn láti sẹmọ fọlọ pé lágbájá gbogbo àdúrà yẹn ni wọn gbà ní tó kálukú fẹ ni wọn fún ẹ fi sùúrù kọrọ yìí ọlọ́nsọ̀bá ń tán lápẹẹrẹ ń kálukú sí gbọ́.

jẹ̀mọ́ àti kọ́kàn kú ọlọ́dọ̀ ọba tí ń pín àti bẹ́ni o kọ́kàn kú ọlọ́dọ̀ ọba tí ń pín nígbà bá fẹ́ sí ìyàjòyè tí wọ́n bí lérè ní pé sóó ti fi a tó lè dẹ́ni ẹ̀kọ́ yẹ̀wò wọ́n bí ẹ̀jẹ̀ máa mú ní ìmáàmù ni sóò ní tawálẹ́nu o sóò sì fi a o tí wà kọ́pẹ́tì cooperative yìí tuntun ni ìlú ọ̀gbọ̀nà tó rí mi dàrú kò tó rí náà dàrú ilé tẹ́fẹ́ gbére lọ́gà ọkọ̀ rọrùn bó ní ṣe jẹ́ kí ẹ̀rọ ju yọ wọ́n dìde ọba gbogbo ọ̀tẹ́ ìfẹ́látẹ̀ ẹ̀kan ó lé sí ah, ọba fúlé sí rẹ̀ wọ́n ní rọ́bùnà ọba tí ń tọ́jú gbogbo wa rọ́bù samawati wal ard ní ọba tí ń tọ́jú sẹ́mà wa min duni ha àgbọ̀dọ̀ kọ́lọ̀mọ̀ mílẹ̀ yìí rẹ̀ àgbọ̀dọ̀ jọlọ gbéṣà àgbọ̀dọ̀ lọ́pàá a ya? ṣe la ilaha illallah subhanallah káàmà bọ́lá ìfún lákọ̀dì kúlìnà ìdà ìṣàkọ̀tọ̀ wọ́n wọ́n òsì robo lókù tí tẹnuwá jáde ẹ̀ráwọ̀ èèyàn wáyé ìtàkọ̀dù min duni àárẹ̀ àwọn tó lọ sí nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba ọgbọ́n bá ojú ìtàrí náà ní o ìtàrí náà ní o akẹ́kẹ́ mọ̀ fàṣírún ìdìmọ̀ wọn lọ́rin wọ́n lójú ẹ̀sẹ̀ lọ bá kó bá kó gbogbo wọn lọ́bá lọ kó wọn jù sínú gbò inú káàf inú ọ̀gbù inú ọba kọ́ ló kó wọn lọ́dún torí àwọn ẹ̀rí dáàmà wọ́n padà ní ọba múra ó kàlùkú bá ọba bí ó ṣe wọ́n bá ti ṣe ní àkídà àwọn tó ní jẹ́ gbélọ́tán ọba ní ọdá máa fún yín ní múrùhúlà máa fún lásìkò díẹ̀ ẹ lọ ronú sí ìjọlọ́wọ́ bá àwọn àti àwọn òṣàyí àti ìjọlọ́wọ́ bá wọn táìmù tó fún múlà ebí kò ń gí ọlọ́run náà láti sámà láti ẹgbẹ́ àti sàánú wọn ibẹ̀ ni wọ́n ti wá njó ìjọba ìbáyìí tẹ́mù tẹ́mù bẹ́ẹ̀ níbùdó àmọ̀ wá sálọ ọlọ́run tọ̀ wá sọ́nà wọ́n wá pàdé wọ́n máa sálọ ajábá ìkẹjọ wọn méje gẹ́gẹ́ ni wọ́n ajábá ti fẹ́ ni o ẹran ẹran sí ọ ọwọ́ afẹ́ báwọn ẹni tí wà àwọn mímọ̀ mọ́ tó ọba lè dàbí àwọn ẹni ọlọ́run fún ma wọn àwọn àjókò kan bẹ bẹ́ẹ̀ tí ẹ̀ lékún ẹ́ tí ẹ̀ lékún ni ẹ̀ ní nọ́lẹ̀ jẹmáà ta ló ń tọ̀ tí ọlọ̀ ọ̀dí ayò tí ọlọ̀ òjókò 30 minutes tí ó wà ní pé ìjọmọ lóàbí ìwọ̀n tó pé rẹ̀ ọ̀rọ̀lẹ́ rẹ̀ mọ́nà mọ́nà yẹ́ ìlànà láàrin ìyà tó ti gbẹ́sì jò gbọ́dú ìjẹ̀ tí mẹ́rin sáré ṣe náà wà pé olóòkú ni ọ pàlá ìbílé yàpù sí ọ́fẹ́ràn òkú pàmà ó fùtọ̀ rẹ̀ wọ́n náà wọ́n tó gbogbo yẹ́ ẹnu ẹ̀ lónìí wo lòṣèlú tó wọ́pọ̀ lórí burúkú yìí Ah, èyí bọ́nà lẹ́tẹ̀ tó lọ àìnà pápápátá lójú tó máa sọ̀rọ̀ lónìí wọ́n náà tó kù tọ́wọ́ náà ẹ̀sẹ̀ ìyàbárí nìyẹ̀ o ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n ń sọ pé رأيت فينا في الحمام يوما رأيت فينا في الحمام يوما بكف الحب أثر ثم نسم بكف الحب أثر ثم نسم بكف الحب أثر ثم نسم ربك في أكثر ثم نسى فقلت له أمسك أم عبير فقلت له أمسك أم عبير لقد صيرتني بالحب مكرم لقد صيرتني بالحب مكرم لقد صيرتني بالحب مكرم فقد صيرتني بالحب مكرم àjàbá tíbù a ní fún tuntun bá àjàbá tíbù a ní fún tuntun bá pàtàkì wíridì sọ ìyàrọ́ ní mùkẹ́rọ́m صاحبة الورد صيرني مكرم فصحبة الورد صيرني مكرم صاحب الدين صيرني مكرم أسوأ aliftu àtàbìrán wọ́n dájú ìlìmọ̀ aliftu àtàbìrán wọ́n dájú ìlìmọ̀ ẹwà wọ́n tó wíkì ọwà jùkọ́ ìdá àwàjọ wíyàn kàdámà ní àṣàrọ̀ lè rùlámà yóò كدما عاشر العلماء يكرم كدما عاشر العلماء يكرم كدما العالم يكرم nígbà tí mo rí orin tútù rí ọ̀rọ̀ mo wá gbogbo àfẹ́ mùbárọ̀ ṣe rí bílù tí ń sọ yìí ní ṣáàmù àwọn láwọn èèpẹ̀ kan fún ọba rẹ̀ ló ti dọ̀ ọbẹ̀ èèpẹ̀ yẹn tó mi bá kàn báyìí lójú ẹsẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ fi mẹ́ẹ̀má mọ́ ìṣó ni ọlọ́run ti gbọ̀ ọbẹ̀ èdè òkúta kò ní kẹ̀kẹ́ ọ́fẹ́lẹ́ pàábẹ̀ ṣe wá rí fíìmù ọ̀nà ọ̀dọ̀gbẹ́ yìí ní ó sì wù ní fẹ̀ tẹ́kọ̀tẹ̀lẹ̀ sí ni wọ́n mú lẹ́rú wọn tún lẹ̀ padà àwọn akẹ́kọ̀ọ́ sílẹ̀ sí pàtàkì wọ́n wá fẹ́ wẹ̀ ní bàtúùmù wọn ní ṣáàmù wọn wọ́n wá ní bọ̀ àìkù sí náà sí hàmáàmù ìyàwó mi ó ní mo na ẹ̀rìn. ọ̀rọ̀ inú fi nàìjíríà hàmáàmù ìyàwó náà. ṣé wọ́n ní àwọn ará ṣáàmù ilé ìfẹ́ wọn yẹn fi àwọn máa ń lò báwọn náà ṣe máa ń lo èrò èrò plus oṣù àtàkọ̀kan àwọn tó bá jẹ́ kí wọ́n mara tàbẹ́ni tó fẹ́ máa jẹ́kà àwọn àdán wọ́n kọ̀kọ́ fi rárá sáájú tí wọ́n tó wẹ̀ àwọn amọ́nà tí ìrù tọ̀dọ̀ wọn èpè púpá ní èpè ń fẹ́lẹ́ wọ́n wà á fi àwọn lọ́fíìn dàkà èyí àkọ́kọ́ fi para ná tọ́pọ̀ tó wẹ̀ òun á bá ti ní ìgbẹ́. ọ̀rẹ́ tó fi ní tọ́lẹ́tì bí káfílẹ̀ gúgbìn àtàrọ̀ tó mọ̀nà sám bí káfílẹ̀ ògbè àtàrọ̀ tó mọ̀nà sám bí káfílẹ̀ ògbè àtàrọ̀ tó mọ̀nà sám bí káfílẹ̀ ògbè àtàrọ̀ tó mọ̀nà sám. ṣé máa ń ṣe bí káfílẹ̀ fún sí i pé ń bọ̀ ọ̀tẹ́ ìlú ọ̀tán kò ṣe é sọ̀rọ̀ ẹ̀rẹ̀ ní tàbíwé àmà lọ́wọ́ mi. A sárọ̀, mo fi sára, ó lápá mi. Nẹ́tàm, ó mú àwọn òórùn kan wá torí pé nà sí ìmù, ó àárọ̀ tó bá jẹ́ sí odò. àti ẹrẹ̀fọ̀ ní tọ́ílẹ̀tì mo wá mẹ́rọ̀pọ̀ yìí mo wá fi ọwọ́ mi ní fún mi náà ròdòdó fain mo wá bílẹ̀ rí pé فقلت له أمسك fún عبير فقلت له أمسك أم عبير Ọ̀rọ̀pọ̀, tí a Ìran lọ́fíndà kan ni ọkùnrin èèlò àwọn obìnrin a máa ń lò nínú ilé fáwọn ọkọ wọn láti fi rẹgúlétì ọpọlọ ọkùnrin. Mo fẹ́ fi orin mi, mo fẹ́ fi túmọ̀ àbí ìròyìn. يا عبدا حرمين لو أبصرتنا تعلمت أنك في العبادة تلعب من كان يخضب خده بدموعي فدموعنا فدماؤنا فحدودنا بدمائنا فتخضب نعها ريح العبير لكم ونحن عبيرنا ريح العبير لكم ونعبيرنا نعم ايش هذا رهب السنابك والغبار لأطيب àbíyù yẹn ní ọkùnrin ẹ̀ sọ́nà àbíyù sára àwọn obìnrin mọ́gbà ṣíkùnrin bí kìrìbẹ̀wọ̀ mi ni àbí àbíyù sáwọn obìnrin sí ra ń lọ lé tí ọkọ̀ èsì lọ wò tamá. Torí pé làkọ́dí sọ ìyẹ́rù tà ó bè mọ́ gọ́rọ́. لقد صيرتني بالحب مغرا لقد صيرتني بالحب مغرا Lápàdé sàìyà rọ̀dà ní ìdìdà ọ̀gbìnà. Nítorí wípé ìwé rẹ̀ tó bẹ̀rẹ̀ wọ̀ mí, ìfẹ́ rẹ̀ ó ha ẹrẹ̀ kúrò lọ́wọ́ mi. Ẹrẹ̀ sì ni ọ́, sọ́ọ́bù فأجاب الطين أني كنت تربا فأجاب الطين أني كنت تربا أنا دي سوكو دورو فإنني فيلو Fàṣùwúbà tó lúwírìtì, lọ́yà mi wọ́n bá wọn. Fàṣùwúbà tó lúwírìtì sọ yàrọ̀ ní mọ̀kàrán, sọ ìbútò lúwírìjà sọ yàrọ̀ ní mọ̀kàrán. Fàṣùwúbà tó lúwírìtì sọ yàrọ̀ ní mọ̀kàrán. Sọ̀dínlótò ìwé ìdà sọ ìyàwó ní ìmọ̀kẹ́ra. Nígbà tó di pé èmi náà bá ló fún dáàrin, ṣẹ̀kúnwó kìlómítà, oníwó rẹ̀ sọmi tí wọ́n èpo yẹ̀ẹ̀fẹ́ yẹ̀ẹ̀fẹ́ wọ́n gbòòlà, ara wọ́n wà fẹ́ẹ̀sì ẹ̀bájẹ̀wẹ̀ tán, wọ́n wá máa ń fi lọ́fíńdà mẹ́. Ó ní lọ́fíńdà tán fi sí mi lá, iná sọ mí di ẹni àpẹ̀lẹ́, jẹ́ wọ́n á pòwe rẹ̀ kan, èèpẹ̀lẹ̀ ní

كذا من عاشر العلماء مكرم كذا من عاشر العلماء مكرم كذا من عاشر العلماء مكرم báyọ̀ ṣe máa lọ́nu tó gbẹ́ tí bá ti ń bá wọn àfa àtàyé papọ̀ yóò dẹ̀yìn àpẹẹrẹ bẹ́ẹ̀ ọ̀rọ̀ burúkú ẹ̀ ń gbọ́dọ̀ lọ́nà. àwọn ìpínlẹ̀ ìpínlẹ̀

ẹ̀dà ṣáàtì máa rúkù láti sílẹ̀ fún yìí wọ́n ma yànjú eléyìn jẹ̀máà ayà ìlú wa ń wè pé tààlá máa bá rìn tààlá jọ máa ṣe náà gbogbo ẹ̀ntọ́ ẹgbẹ́ sí ìdìbò kìlọ ọmọ ẹ̀nẹ́bí sunday sunday kó náà yẹrẹ ẹ̀wọ́ láàrin àárọ̀ ń kírọ́lẹ̀ ìrọ̀lẹ́ ìjọ́

ṣe àwọn ọmọ lókùrú gbà tá àbà owó lè táàsì gbà tán kẹ́mì ò chéǹjì síra wọn pọ́pọ́tà bá ti gbà tán ìjà máa bẹ̀rẹ̀ láti wà lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n kí ni ò jẹ́mi ò lè wò tó sì bẹ̀ pé tí n bá ti sọ ẹ̀sìn kẹ́kẹ́ làjọ ti ẹ̀yìn náà ò lè wò mọ́ ó ní ọkùn ẹgbẹ́ mi tó sì tan rẹ̀ lẹ̀ ó ń sọ́dọ̀ fún alẹ́ àmà sálàmà ànàfà sí ètò ọlọ ibi ètè múra ń bẹ̀ ọlọ orí ń sọ nǹkankan nínú tẹ́sí ní sọ pé mi gbọ́dọ̀ sí mi gbọ́dọ̀ máa wó tán ọkùnrin ẹgbẹ́ rẹ̀ bí àkójù nílẹ̀ ìgbìmọ̀wó ṣùgbọ́n ìpìlẹ̀ rẹ̀ ìjẹ́bọ̀ pẹ̀lú àwọn di pé wọ́n lè tíráùsà lọ́la padà ní ìdí ìbára yóò bí ìdẹ̀bí méjì mẹ́ta tí wọ́n pàmílà tí mo lè

ṣùgbìkọ́ sí ẹ̀bà mọ́ ìrìnà náà rọ̀ ọ̀tọ̀ ní dáhùn lè ń pè ìsìláàmù ìsìláàmù òsì ní bẹ̀rẹ̀ rárá ẹ̀sìn ní tí ọ̀pọ̀lọpọ̀ ògbórí ẹ̀jẹ̀ kò sí ọpọlọ ọ̀hún àti ọpọlọ tí bá ń pèsè lọ bí ìbàjẹ́ ẹni ọ̀wọ̀ báyìí máa mú wa wọ́n sọ fún àmá gbésùnà ní kí ọmọ pẹ́ níjọ́ tí klọ́bù tí bàbá wa ń lò ní kíá

àwọn ọ̀dọ́ tọ́lọ̀ ń fi rẹ̀ ṣe kí ló kọ wọn kí ni tẹ́mì kọ̀ọ̀kan wọn ṣe àbáwá kàbíyèsí àti tó gbá lókúṣe àti bọ́lọ̀ tí ń sàpọ̀rọ̀ wọn àti bẹ́bí ló ṣe máa wá bíra ní pé bóò ní ṣe lo ìgbà tí eegun lè kó tó di wípé eegun ọ̀rọ̀ yóò rọ̀ ṣẹ́rí ìfẹ́ ní síra wa láti ń sọ bẹ́ẹ̀ tí ń fa bẹ́ẹ̀

pé èlé jẹran wọn wọ́n tún bá ń lẹ́jà ọlọ́mọdé ìwọ́là wà ní o ṣe wá ní ọ̀dọ́ tọ́jẹ́ wípé amanu bi rabbihim wazidnahum huda allahumma ij'alna fitnatan آمنوا بربهم وزدهم هدى اللهم زدنا هدى اللهم اربط على قلوبنا وكن لنا يا رحمة الرحيم لا تسيب ما مباركيتنا آمين wọ́n bá ní kéèkì ọ̀ wọ́n bá ní tọ́ sọ́nà ọ̀ jẹ́ wọ́n máa darí wa lọ síbi ìyọ̀nà rẹ ni má fi àwọn náà lẹ́gbà kọ̀ọ̀kan jẹ́ wọ́n tán sórí ìyọ̀nà rẹ ìlú akomo mẹ́jọ dàrú ìkéré mẹ́jọ dàrú ìkòyí mẹ́jọ dàrú gbogbo bẹ́ẹ̀ nìkan wọn náà tààtì wọn náà mẹ́jọ bẹ́ẹ̀ dàrú wọn á ló wá fún ìyọ̀nà rẹ láyé ń bì ní إلا بين عبيد هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسما كثيرا والسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته آه جزاكم الله خيرا وأحسن الله إليكم وأبي الله سبحانه وتعالى إنه أناكي أبا لساعة ṣètò wa ní ẹ̀sán lórí kí Allah subhanahu wa ta'ala kọ́jẹ̀ jẹ́ kí wọ́n pẹ́ fún wa látàrí dáadáa ọ̀làlá ṣàwọlá wọlá quwwata illa billahi rẹ̀lẹ̀ àjẹ́ àbí aláàbákaná nínú àánú rẹ̀ gbogbo tí wọ́n mú sílẹ̀ tí ọlọ́run ti kádàrà tí wọ́n ti gbọ́ lọ́wọ́ bá láyé ara wa ọlọ́ba Allah subhanahu wa ọba nìtọ́ wọn àjẹ́kílá àtà ìwọ́n jọba àrà ìdáyé àti sàǹfààní látara wọn báyìí àdáwò tí ó dé bá wọn táàfi ní ráǹfààní náà ti má ọlọ́mọdé kó dé bá wọn ọ̀là láṣáwó lọ́wọ́lá fún wọ́tá ìlà abílà ìrìn ìrìnàjò náà àwọn tí a bá ní ìbéèrè lọ́dọ̀ àwọn obìnrin kí a Thank you. أربعة ثلاثة ليس ثلاثة نعم نعم أقول لك أوكي أنا أقول لك أنا نبي يا أبي بدأ لك أنا هو أين كمان نبي يا أبي أوكي number one number two number three naam síwájú kó tó jẹ pé a kà sí number one yẹn ok bẹ́yà àwọn tí kí wọ́n rẹ̀ bá ní kí bẹ́yà wọ́n bá ní dá rẹ̀ káyìn náà ni so ẹ̀yẹn ò jẹ́ máa kwẹ́sà tó wà bí wọ́n bèèrè láti ta ni so wọ́n ní lórí rògbòdìyàn eléyìí tó ń lọ lọ́wọ́ ní ìgboro nísìn nípa àdìbò àdìbò pé àwọn fẹ́ kí ẹ bá ní ṣàlàyé tí ojú ẹ̀sìn ṣùgbò ó torí pé àwọn kan pa lè àwọn kan pé ààlè dìbò so ìyẹn nìyẹn number one náà jazakumullahu khairan dunya wal akhirah ìbéèrè ní pé ǹjẹ́ ó lẹ́tọ̀ nínú Islam kí obìnrin kó fi ọ̀ṣọ́ sí ara himar àbí hijabu ni àbí tó lẹ́tọ̀ kí ọ̀ràn lórí yau a kawo musu ba na na ma tuya tuwa biya tuwa biya biya na ma tuya ma ba sáwọn àìsàn akọ̀wọ́ ma kún mọ́ adébọ́ ọ̀sán mọ́ wà á lẹ́nu kọ́ yìí náà ìsáàbù wọ́n sọ̀rọ̀ kan kó tó di ilé nípa rọ́mìlà òkú wọ́n sọ pé obìnrin wọ́n sọ̀rọ̀ pa òkú wọ́n sọ pé obìnrin tó bá lóyún òkú rẹ̀ ó máa parí nígbà tí ó bá bímọ wọ́n bẹ́ bèèrè pé tó bá yẹ pé lẹ́yìn ìgbà tí ọkọ rẹ̀ kú bí oṣù kan àbọ́jọ́ mẹ́ta tí ò tó òdiwọ̀n oṣù tó pọ̀ tó kú ṣé ìgbà yẹn náà ni ogó rẹ̀ parí ní àdúrótà títà tí Islam sọ pé four months ten days ń sà. nàmbà tírì ìṣẹ́ńtọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ní ọlọ́pàá ní Islam kí mùsùlùmí ó wọ church tàbí bí a lè bóyá wọ́n fi àkóso kánbẹ̀ àbí wọ́n kàn pè sí bóyá bí àkójẹ kí mùsùlùmí wá lè sí bóyá ilé àwọn àlè church bóyá bí wẹ́dìn àbáwọn nǹkan méjì fẹ́ẹ́ fẹ́ẹ́ lọ sí mùsùlùmí lọ ẹ̀yẹ́ ti di ní ní. Number four. Number four and last question. Sit down now rárá ẹlòmí ẹ̀bẹ̀ wọn lọ́tọ̀ bẹ́ẹ̀ the last question ṣe àmà àwọn ẹ̀sán fún àwọn àkáàtù ẹ̀dùn méjì bèrè aláàkọ́ ẹgẹ́ bí ìgbà tó ń lọ president lórí terrorism àti kidnapping so ẹ̀jẹ̀ ojú wo ni Islam tó lò ní àgbègbè àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì ok ẹ̀yọ̀kan ní Thank nǹkan fìtẹ́lẹ̀ karùn-ún ni pé atọ́nukun la àwọn tó mm àtàwọn nǹkan ní ìbẹ̀rẹ̀ lọ àwọn pọ́ǹsì tọ́jọ́ pé owó òjì tí wọ́n láti ọmọ ẹ̀yà gan pé bóńsù náà táàmà náà lóòrùn náà pọ̀ sí irú fíkíǹsì síbẹ̀ẹ̀sì ni <laughs> ọ̀nà báyà ó lè yá mi ní ilé mi báyà Ya, kalau ada lagi kan mas, buat, ini katanya banyak ìlú ìgbàgbọ́ ọlọ́gbọ́n ní ara fọ́tò ọ̀tẹ́dùn ọ̀tẹ́dùn náà àwọn ọ̀dọ́. الحمد لله ثم الصلاة والسلام على رسول الله ọ̀rọ̀ sáà lè dìbò àbí àdìdìbò kìí sí ọ̀rọ̀ question and answer <laughs> odidi àlámàrí tó bùkátà àlàyé ni tó jẹ́ wípé èèyàn ni ó wò pípọ̀ fẹ́ pàdé ọlọ́run dọ̀rúrọ̀ tí mẹ́mẹ́ yìí in tí eke dọ̀rúrọ̀ mẹ́ àṣàlà yìí kí ni in tó lè fún wa dédé yìí kí ni tó lè gbé àjìnà sí padà yìí so ohun yìí sí ọ̀rọ̀ ìjáàbò obìnrin ààbò ni wọ́n ti ṣe fún obìnrin kò gbọ́dọ̀ jẹ́ múlùsìtì in tí yọ́ máa jẹ́ kí ojú àwọn ọkùnrin ọ máa pàdé lára rẹ̀ gbogbo tó bá ti ń dàbá òun níbẹ̀ ó ti ń kò nínú ìtumọ̀ ìjáàbò ájọ́ ọ̀kadà kan bákan àti ìjáàbò tẹ́lẹ̀ àkọ́mọ ọbọ̀ tí ó mọ̀ sálámà gbogbo lè náà ara ń ta agbọ́rọ̀ jìnà sí ni tí a ń jọba rílà kọjọ́ kó máa bá ní rọ ọkọ̀ hmm, náà rọ́bà tọ̀ ọjọ́ tá a dá ẹjọ́ àmọ́ àmọ́ yẹn jọ́ lànà pàjọ́ ọmọ yìí lọ́nà sọ̀rọ̀ tuntun pàtàkì ẹ̀ tí ó mú ní n tó bá wù lónìí fún òun rà nígbà tí ìsàn ara fún. nígbà tí ọkọ rẹ̀ ti kú inú olólọ́wà. Thank you ọwá bí ma ní kí ni o kọ́dá ìbá àbí ma ní ìṣẹ́jú kẹtọ́kọ rẹ̀ sí ọkọ rẹ̀ sí báyìí ó sì bí ma padà ọparí okú rẹ̀ náà náà kékeré ní kí làbádé gbogbo léyàn náà ó irú ìsáàmù wọn lòun ṣe fún èkó nínú ọ̀tọ́jì wípé àjọṣe àmì àti ohun inú ilé ìjọsìn àwọn ni kí máa bọ̀ ìdájọ́ bá bọ̀ làkún bí inú kún ojú dáadáa ìsáàmù ti wo ojú dáadáa náà ni pé gbogbo ẹnìkẹ́nu tí bá ń dá wàhálà sí inú ìfọ̀kànbalẹ̀ ìlú ọba dẹ́dà náà sàdéhùn dáadáa pẹ̀lú wọn ṣùgbọ́n ìlú ti ti wáyé àwa là ń gbébẹ̀ la máa ń ti ń fà wọ́n ń jiyàn gbé wọ́n ti bá wọ́n ń ṣàwó ọpẹ ká o òṣèlú ń bẹ́ńbẹ́ o àjọṣera wa ń bẹ́ńbẹ́ o lágbáyà ti yọ jù mí lọ ń bẹ́ńbẹ́ o èyí tó wá yọ ọlọ́run lọ́mà

kí n tẹ́lẹ̀ kọ́kọ́ wá fílẹ̀ sí ti ń lu àánú ọlọ́ni kò sì pé ìyáwó èèyàn ìsinmi tẹ̀sẹ̀ ń yé wọn wípé kò sígbà táàtò ó sinmi àgbàdá bá tó padà síbi kọ́lá náà kọ́lá rọ̀ṣọ́ tá a bá tó lo òfin ọlọ́run tá a bá tó ń fi tọ́lọ ọba àdẹ́gà tó fi ṣe mánú àfàyé tá a bá tó ń tẹ̀lé bó ṣe jẹ́ pé a kọ̀ láti máa rọ omi síbi àwọn ọkọ̀ ó níbi ọkọ̀ wa akọ̀ láti máa rọpo síbi àrọ omi síbi ọkọ̀ wa bá náà la gbọ́dọ̀ kọ̀ láti máa lo ìntọ́sako tọ́lọ̀ ní ká ti tolé ayé sábà tí ìṣe bẹ́ẹ̀ ojú kan náà láwà àwọn ìjọba dẹ́gbẹ̀ nílò rẹ̀ nípa tiẹ̀ kọjọ́ kọjáwọ̀ nẹ́jà ìpàdé rẹ̀ jẹ́ ọ̀yọ̀ mọ́ṣẹ́ àní méjì ànẹ́jà bọ́ sínú obìnrin rẹ̀ bí ṣàkìlá hawla wala quwwata illa billahi ìlànà لم يجاكم ولا خير لكم لا يقال هذه